فأهلا وسهلا مرحبا tí èèyàn máa ń wá káàkiri láyé. bí ìsìyẹ́dẹ́. mí tí lè ó ṣùgbà wá bíbà yìí àwọn náà ní lẹ́sìn wà láàyè yìí ká fẹ́ fi yìí lọ́dún ní kò sínú agbára wa ọpọlọ́n bẹ́ẹ̀ ni tọ́ba kádàrá fọdún yìí dárò ẹni tí a pè wípé kò yé sí àkùsàtù láti pè ó ti bọ́ àlejò àmọ̀ báyìí kò sí Eh, dábàrà láwùláwù àwọn ìmọ̀ òwúlọ̀ ọ̀làmọ̀ àbẹ̀rẹ̀ sẹ́. alhamdulilayi amuda. báyìí ọlọ́wọ́ adúpọ̀ rẹ̀ ẹ̀yìn ọpẹ́ ẹwọ́ yìí àwa àlékún fún aṣọ́jú ẹ̀dá alẹ́kùnwà Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kọmọ bá ṣọ́jú ẹ̀dá sọ́lá sin ànábì sí ìkẹ́ ọlọ́run máa bá ànábì torí tálọ́wọ́ lówó ọ̀láyé lò má ọ̀láyé ó sì máa jẹ̀rá àjìnà. wà á lásán bá ti kálukẹ̀rẹ́ wàkúlí mẹ́rùwà gbogbo wọn náà ni kíkí ọlọ́run àtọ́lá rẹ̀ wọ́n máa bá wọn. wọ́n sábì ìnà wàkúlí mẹ́rùwà lẹ́gà. àwọn bàbá wọn bá lọ́sọ̀ sàlátù tán wọn ní àdápadà orí àsàlátù ọmọ bá wà náà. sallallahu alayhi ashra bẹ́ẹ̀ yẹn bá ti àsàlátù ẹyọ kan fún mi mẹ́wàá agbó ẹ̀ lọ́lọ́run ó sì pààrọ̀ ó bẹ̀rẹ̀ tí àsàlátù ó fi nǹkan sẹ́rẹ̀ ó dúnra rẹ ní nǹkan ara lóore tọ́lá ẹyọ kan ni wọ́n fi gbà padà fa inna salatakum tablughuni haythuma kuntum ẹ máa sàṣàlátù gbogbo bí mo bá wà àṣàlátù yìí yọ máa wá bá mi bẹ́ẹ̀ yẹn bá ṣe ọkàn mẹ́wàá ni ẹni ó sì bú ànábì náà èébú mẹ́wàá náà lọ́lọ́run kó fún ọlọ́run sì fi mẹ́wàá pààrọ̀ Cuando فلا àkókò àlùbáríkà yìí òun ni àsàlátù fún aṣíwájú ẹ̀dá sallallahu alaihi wa sallam ó lè ṣe déédé bàbá wa náà ni àsàlátù ni wọ́n èyí táwọn náà ń jẹ náà làsàlátù àbí kọ́ bàbá ọlọ́run wa ní ẹdẹ́ nílé èdè ìgbà táwọn ṣe àsàlátù lọ. muhammadu láwọ́ sí máa kí muhammadu. sallallahu alaihi wasallam. sallam akíbà wa imam masọ́lá àníyà sọ̀látà gbogbo tọ́lọ́ ń ṣe fún yín èyí tí mi àti tí ò mí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ìdá àtàkùn kẹrìmù kàwùmí àkìrìmù ẹ̀sìn wa lọ́kọ̀ wa bẹ́ẹ̀ pé gbogbo ìgbà tálápọ̀nlé inú àwùjọ kan bá dé wá bá yín ẹ ẹ̀ ẹ̀sìn wa ló ní gbogbo ládàbí orí táwa sì ní nílùú yìí ó ní bàbá wa tí wọ́n wọlé bórí mi bá ń bẹ gbogbo èèyàn ni ó sorí fún ṣùgbọ́n èyí tó jórí tí àwọn ni bàbá tí wọ́n wọlé ọlọ́run jẹ́ kẹ́ lásìkò ẹ̀. amina àfi kíkí bàbá wa ìmáàmù kí gbogbo ẹ̀yin bàbá àlùfáà ní kọ̀wé àlùmùsọ̀fà àfàwà búṣẹ́rí. kọ̀wé àlùmùsọ̀fà bìsọ̀hánì. ọlá nàbì ọlọ́run rò lágbára ó rò ànábì lágbára àfàwà búṣẹ́rí wa ní ànábì ò lágbára bí sọ̀hábì. So àwọn sàhábà lákòtì tó fún lágbára òun náà wá tún lọ síwájú ó ní wà wá sàhábà tó bi rabbihim aqwiya. wà wá sàhábà tó bi rabbihim aqwiya. àtàwọn sàábì wọn àdá lágbára bí òsàgbára ọba wọn. Allah. mo fẹ́lẹ́ kí gbogbo ẹ̀yin bàbá tẹ̀ǹtẹ̀lé bàbá wa imam lórí kí ọ̀rọ̀ Islam kọ́ má bàa dàrú alámàyé ọ̀rọ̀ tí náà ní dojúrú. anábì ní tọ́lọ́ ń bá gbé ro ẹ̀ ohun tọ́lọ́ máa ń nínú àwọn tọ́lọ́hún kò tí ọlọ́hún ó fún níbi tọ́ọ̀nà ta sọ̀lẹ̀hà yóò fún lálábàṣe àwọn aládùn ó ti ire àwọn tó jẹ́ pé ìdánilẹ́sìyá zakaru. ìdánilẹ́sìyá zakaru gbogbo ìgbà tí bá ń gbàgbé nǹkan wọ́n mọ̀ létí bàbá ìmáàmù àmọ́ tí ì ṣe ọlọ́run gbèrò orí gbọ́ǹtì ni wà ilẹ̀ dákàrá àánú bó bá sì rántí kankan pé a mà ṣe àánú gbogbo wọn ó dìde tí pé ó ti di ṣiṣẹ́ náà nù ọba tó ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan bàbá wa yìí bẹ́ẹ̀ àpadà sí àbúrò nítòsí. èyí tá n bá bọ̀ ní ìkẹ́ ìjẹ̀ fún ẹ̀dá ànábì Muhammad sọlá. kọ́ máa bá síwájú ẹ̀dá tó lóore ju gbogbo ẹ̀dá. gbogbo ìgbà tí àwọn èèyàn ayé bá ń jẹ̀ràn bí tí a sin ànábì sí pa fẹ́ débẹ̀ àsàlátù ó sì máa jẹ́ tiẹ̀ àwọn èèyàn ò sì ní yé máa jẹ̀rẹ́ ó dìjọ́ ọlọ́wọ̀n ọ̀bá láyé lò má. wàhálà sọ ha bàbí kàlùkìlà nìyẹn mi. ìkẹyìí àtìgẹyìí kọ́ máa bá gbogbo àwọn sọ̀hábà lápapọ̀. wà tábìrínà wà kúlí máa wà lága wà tábìrínà wà kúlí máa wà lága. sallallahu alayhi wa sallam. máa sọlá àlẹ́yà bí sọláta sọlá àlẹ́yì sọlá àlẹ́yì lọ́wọ́. bí a alábìlẹ̀ ẹni bá sàṣàlátù ẹ̀yọ̀ kan fún mi mẹ́wàá lọ́wọ́ fi san padà. ibẹ̀ ni mo dé tí bàbá ìmáàmù fi wọlé nínú àwọn tọ́jọ́ ta ànábì a ṣe ọmọ wa níbi kan tí wọ́n fi ìjọta tí wọ́n fi hàn sánábì wàlídù ọmọ mòhírá ọjẹ́ kan àwọn tó hàn tó hàn gan bíi márùn òun làfà wa húsẹ́rì náà kọ́ ó ní wákà fáwò mustasi ina wàkà musa ànàbíyà. wàkà fáwò mustasi ina wàkà musa ànàbíyà. min kawmi yi istizahu. min kawmi yi istizahu. ọlọ́lọ́run ló máa ń mà gbànábì lọ́wọ́ àwọn yẹ̀yẹ́ tí wọ́n ṣe yẹ̀yẹ́ ànábì tí wọ́n fi sùn tá a ṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn náà sì fi gbé fún wọn. ìfẹ́ lọ́bẹ̀ yẹn torí àsìkò èyí tí mo fẹ́ mú bẹ̀ lẹ́ni tí ọlọ́run fi èébú mẹ́wàá ó fi rọ́pò èébú ti ẹ̀yọ kan nínú wọn nígbà ó pe ànábì ní wèrè pé wèrè ní ànábì fẹ́ wá máa banújẹ́ pé àá mo òun ni wọ́n tún sọ̀rọ̀ kọ̀bákùngbé sí mi ọlọ́run rẹ̀ ànábì. pẹ̀lẹ́ tún ṣe mú kàbí bí. èèpo àkọ́kọ́ nu ọlọ́run ní sáwọn òkúrọ̀ yìí lọ́mọ gbọ́rọ̀ wọn bá tẹ̀lé tiẹ̀ òkúrọ̀ ni. wàdú láwùjẹ nínú báyìlúdẹ inú. sórí gbogbo tí wọ́n wí jẹ́ bí wọ́n wọ́dú. lọ́tún nínú. ìtí wọ́n fẹ́ ni pé láwùjọ dìhínù. báyìlúdẹ inú náà. báwọn bá ti ń ọ ó lè rọ̀ lórí tí wọ́n fi rán ọ wọ́n yóò dìhìn núnà àwọn náà rọ̀ fún ọ. wọ́n má tẹ̀lé ọ̀rọ̀ òkúrọ̀ wàlá tó fi kúlà aláàfin. tẹ̀lé ọlọ́pàá ara búbú èébú kejì. màhíìnì. tẹ̀lé ọ̀rọ̀ màhíìnì ẹni àbùkù. ó di mélòó ó di mẹ́ta. àmọ́ sí. ẹlẹ́ẹ̀kẹ́ ó di mẹ́rin. bínàmí olófófó ni kò ní sẹ́ méjì tó fófó lọ èbú mẹ́rin ló bá nàbí ó di mélòó ó di márùn. òtún lẹ́rù. ó ń gbéraga ni. màná ilé fẹ́ẹ́ ni mo bá èyí ò lè tara ẹ̀rú màná ilé fẹ́ẹ́ ni.

ó fi rọ ẹ̀mí ànábì ọmọ àlè ni ànábì ké bẹ́ẹ̀ á ọmọ wáyé ní ti mọ̀ pé ní bá wí ọwọ́ àlọ́ torí gbogbo nǹkan ni wọ́n gbà lọ́dọ̀ ànábì ẹni wọ́n mọ̀ bọ̀ sàmọ́ ni wọ́n lọ́dọ̀ ànábì wọ́n mọ̀ láàrin ara wọn pẹ́ẹ́ni tó jẹ́ pé olódodo ni wọ́n mọ̀ láàrin ara wọn bí ẹlẹ́mìí fàyàbalẹ̀ ṣùgbọ́n kí wọ́n bọ̀ sàmọ́ èyí ni wàhálà láàrin ẹwọjọ́ tí ọba wọn sọ̀rọ̀ ó ní tí mo bá sọ fún yín pé inú àpáta tẹ̀wọ̀n yìí ilẹ̀ pọnrán yìí ẹ̀fọ́ jáde ń bẹ̀ sẹ́fọ́ lè jáde lórí ilẹ̀ pọnrán inú gbó kìjikìji lẹ́fọ́ á gbé. ọ̀lùmọ́ ìjà ọ̀rọ̀ náà lè kàkà. tí mo bá sọ wípé ẹ̀fọ́ jáde ń bì yìí ẹ gbà mí gbọ́ àbẹ́ pè mí nírọ́. máa jàrá fún náà lè wọ́n láàpẹ̀ ọlọ́ àlẹ́ lọ́wọ́ bọ́ ọba lẹ́fọ́ jáde ń bẹ̀ yẹn tí ọ̀ jáde ń bẹ̀ rí á pé ọ jáde náà. torí pé má jẹ rọ́bùnà àlẹ́kẹ̀lẹ̀ a àbárò lọwọ rẹ̀ àbákò kúrọ́ ní. èyí lọ́wọ́ lọwa lọ báyẹ̀ pé gbogbo tánà bí gbogbo èmú tó mú òun gẹ́ wúra wò òun rí pé kò sí èyí tí gbogbo mẹ́sẹ̀ẹ̀sán ẹyọ kan ní òye òun bẹ̀. ìjọba àlè nítìtorí wípé wàlídìí ọmọ mògíra yìí nítìtorí fóun mọ bàbá àwọn tí ṣe mògíra bádọ́bí ṣe wá pòun lọ́mọ àlè kò yéwu ìwọ ìyá àwọn sọmọ àlè lòun ààyè ẹni mọ́gbọ́n ti ó ní bẹ́ẹ̀ níjọ́ tó sọ wípé fi jíde ahábólómi tó ní jẹ̀mí ìyàwó okùn alọ́mọ́rin mọ́jà ń bẹ lọ́rùn ẹ̀ níjọ́ náà ti fọwọ́ kọrùn ẹ̀ pé ọmọ yìí tún okùn wàá dà lọ́rùn mi níjọ́ tí ó kú láyé okùn okùn sókù ni okùn tá a fi ń bẹ lọ́rùn ẹjọ́ náà nù lẹ́tí rí kó tó gba tọ̀run. ọmọ yìí tí máa ń wí ní máa ìyá mi sòótọ́ ìyá ẹ̀ ní àá ebi ọmọ bàbá rẹ̀ bàbá rẹ̀ bọ̀ sẹ́pọ̀ máa lè lèmọ́sí wọ́n máa lè ọwọ́ bọ́ọ̀lù lé mú àdátọ́ dáa tó tọ́kọ̀ mọ̀nà ah. ọba ayọ́ sí ẹgbẹ́ ẹ má rò péré ní sáǹsẹ́ o ẹ sòótọ́ àbẹ́dù olórí irọ́tẹ́ wà àyàlówó sòdòdò ah. ó lè yẹ sòótọ́ ni ẹni tó sọ̀rọ̀ tó bá ṣẹlòmíì ní ìní dára mi láàmú ìkàsọ wípé eku mẹ́sàn-án lọ́ba mú ẹyọ kan mo yọ ọlẹ̀ kìí ṣe tèmi ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ yìí ìyá ẹ̀ ni mo ṣe wí lórí ó ní bó ló ṣe wá rí bẹ́ẹ̀ olónídìí ni má ti yọ àdá ó ní kí nìdí ó ní sọ ọlẹ́ni tó ọmọ ní bàbá rẹ tí ń ṣe mọ̀ híra tó ọmọ pọ̀ lọ́rọ̀ ni ó ní dúkìá tó pọ̀ òun lòun fẹ́ bí ọkọ ṣùgbọ́n mò ń dọ́dọ̀ rẹ̀ òun ba lọ́kùnrin tí ò pé òun ò lè kọ́ òun náà sì kọ́ òun olùsùgbọ́n àwọn wá jọ dàbí ọgbọ́n ní títorí pọ́rọ́nù pòun fẹ́ sàánù òun níjọ́ náà pẹ̀lú ìdúrótì tó wọn ọ̀kọ́ ohun tó bóun ronú ni dúkìá tó ní wípé tóun bá kú èyí ọkọ dúkìá yìí nígbà tó wọn ò ma àwọn ẹbí ni wọ́n gbà dúkìá yìí ò lè dọ́wọ́ ọlọ́wọ́ fún onímọ̀ràn pé ó kúrò lóore kó wọn ta kó wọ́n lọ gbé oyún wá fóun jà òun ó sọ lòun lóyún òun ẹnu táwọn fi ṣe ni pé tóun bá ti pè yóò lè fi wọ tí ò ó ní tóbi nù tó fi dọ̀mà alẹ́ ọ̀nà sọ èkúrọ̀ sọlá alẹ́ ìkàlá òwe Salatu wà yìí asàdúwà fún asàdúwà fún àwọn Baba, àwọn àlùfáà wa tí wọ́n ní sẹ́tà ń ṣe yìí táà gba iṣẹ́ yìí lọ́wọ́ wọn tí wọ́n rè wá gba ojú ọ̀nà àlùbáríkà yìí tọ́lọ́hun fi àlùbáríkà sí iṣẹ́ tiwọn. Si olóbì èyí tí àwọn ń ṣe yìí torí tó bá ṣe lọ́jọ́ orí níjọ́ ni wọ́n bí wa tó bá sì ṣe ní tìmà kéwu mélòó la ké àmọ̀tí ìyàgá kò lè kéwu lè bá ṣe páyé dayé o ní sàtífíkẹ́ẹ̀tì ní a bá ti ké lọ́dún kan tí wọ́n kọ́ gbàgbé ẹ̀rí o ti kéwu tán tó bá jẹ́ pé èyí táwọn bàbá wa máa ń ké lánàá ni a sì tún wà lé kéwu. tá a máa rutí àkiri láwọn bàbá ṣùgbọ́n ti sọ kéwù di ìrọ̀rùn òun ló fi jáde èèfù fún gbogbo wọ́tọ̀ ọjọ́ mùsùlùmí tó ọmọ àlùkùránù challenge nìyẹn mo challenge gbogbo mùsùlùmí èè sọ pé kọ́ ọmọ kéwù bíi ti gbogbo àwọn bàbá wa tí jókòó gbogbo wa ká lè ẹnu tó kù wá kù ní pé tá a bá máa kankan ká léèrè wí ṣùgbọ́n kí mùsùlùmí kọ́ wà pẹ̀lú arabi tá a fi kọ́ tọ́wọ́ ọlọ́run àléébù ni fún mùsùlùmí òun lọ gbóore ṣe wá òun lọ góore òun lọ góore tọ́lọ́run ṣe wá ọgóore tọ́lọ́run subhanahu wa tó wá nìyẹn bí bí ọba wa lè dá lùkùránù ká òfin kan sí èyí tí mo bá débẹ̀ òun làdúrà fáwọn tí wọ́n ṣiṣẹ́ àlùbáríkà yìí lára wa. tilka afaruhum tadullu alayna. àlùfáà wa gbà. fàbùrù bàdáhùn tilka la afarun. sàmà àtúnṣe. fàbùrù bàdáhùn tilka la tọ́rọ àwọn kọjá kápù wọn ní àfáà lásán bí wọ́n ti ń jẹ́ àfáà wa ni wọ́n ń jẹ́ òbí fún wa wọn ò rí wa nílé ọmọ akéwú wọ́n tọ́jú wa nítọ́jú ọmọ tí wọ́n bí nínú àlùfáà wa àgbà sàmá àtú sheikh alwalid muhammad àbẹ̀lẹ̀ òun fún bàbá banilẹ́kùn kẹwọn ọlọ́mbanilẹ́kùn àforíjì wọn ọlọ́run wọlá ìjókòóta ajó yìí náà tó jẹ́ ti ẹ̀sìn àfi títóbi rẹ̀ àfi bíọ́ bá ní filékun ìkẹ́ wọn. bá a ti ṣe fún wa ṣé kárí gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà fún wọn àtàwọn tí àwọn náà ṣe iṣẹ́ fẹ́sìn nínú gbogbo àwọn bàbá wa àwọn àlùfáà wa àgbà tí wọ́n ti lọ táyé ò lè gbà mí láti máa dákọ ẹnìkọ̀ọ̀kan wọn mo fi ti àlùfáà wa yẹn tó mo wá fi gbogbo àwọn àlùfáà wa ńláńlá tí wọ́n ti lọ mo fi sí abẹ́ ẹ̀ lè lékún kẹ ẹnìkọ̀ọ̀kan wọn. amina. àlábẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo ìjókòó ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa imáàmù tí mo ti ṣàdúrà fún ó kárí gbogbo àwọn bàbá wa àlùfáà tí wọ́n wà ń kalẹ̀ ní gbogbo àyè tí kálukú dì mú bàbá wa mufasiru ní mẹ́bà wà ń kalẹ̀ bàbá wa ọ̀tún máàmù ní tí wọ́n bá máa ń jẹ́ ńlẹ̀ yìí tọ́rọ wa máa ń jẹ́ bí mo ti wá àjọ̀tún ajẹ́ kẹta ajẹ́ kẹrin ajẹ́ kẹfà bóyá keje gan-an ní ẹ̀yìn jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí ẹ̀nà ni ẹni keje gbogbo ẹ̀yin bàbá tí wọ́n fi ń takókò ayé ẹ̀sìn gbogbo yín ni mo kí ọlọ́run yóò sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sẹ̀ dáadáa àmín mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tá a fi jókòó yìí pọ́n àlùkùránù lé bí a bá dé tí a sí níjókòó bá a ṣe jókòó tí wá yìí ìsìláàmù ò lè ka bùkù ẹ̀tẹ́ tí bá ń ṣẹlẹ̀ àwa mùsùlùmí náà láàmà ní tọ́rọ́lọ́run ti dáṣọ àpọ́nlé wọ ẹ̀sìn ẹ̀ àbùkù sì lè ọba tó wá ṣe wá lápọ́nlé fún islam tí a fi ṣe sí wa dáṣọ àpọ́nlé wọ islam gbogbo ọ̀nà ó fi lórí gbogbo mọ̀mọ́ wa gbogbo ọ̀nà tọ́lọ́hun ń gbà dáṣọ àpọ́nléwọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́hun ní bọ́ lára wa. àmín. àti tóbi ọlọ́hun ó kí àwọn ọmọ ìyá mi tí wọ́n máa ń ṣe agbẹ́tẹ̀rù ètò yìí ní gbogbo ọdún àwọn fi gbólóhùn kan kí àlùfáà wa èmi kẹ́ ń kí àlùfáà wa àgbà tí mo ti sọ̀rọ̀ wọn lẹ́ ń kí torí gbogbo ń tẹ́ bá rí tá bá ṣe tó bá dá ọ̀dọ́ wọn láti mú èyí tọ́ra àwọn ni mọ́dẹ̀lì wa àwọn lọ́lọ́run èyí tá a bá ṣe tó bá kù díẹ̀ káàtó ọ̀dọ̀ wa òun lè eléhùn ti wá wọn àfèyí tí ọ̀dà kọ́ wa èyí tá a wá fi ń ròyìn pé ńgbà tá a wá yìí ẹ ṣẹ̀ṣẹ̀ wá ẹ ṣe pé aláti ní ẹ máa bọ̀ àwọn ẹjọ́ yé wa pé iṣẹ́ ẹ̀sìn ọlọ́run ẹnìkan dọ́là lórí ẹ̀ níta bá ti pè ní iṣẹ́ ẹ̀sìn àyèfi dọ́là káwá pé ń bẹ̀rẹ̀ bá tó wá tẹ tó mú iye kan wá láti wá ṣe wá sí ọ̀rọ̀ ọlọ́run àwa gbé lórí pé lóòótọ́ owó la fi kéwù àwa jókòó di wípé a bá ti fẹ́ sọ̀rọ̀ ọlọ́run kan iye báyìí lẹ́nu ọmú wá ọlọ́run tóbi lóore jù yẹn lọ ó tóbi lóore jù èyí táwa fẹ́ jókòó tì yẹn lọ sọ́lọ́ wọn máa sanwó sí àwọn bàbá tí wọ́n jókòó yìí sí àwọn máa sanwó sí ẹ̀yin bàbá ọ̀sán ọlọ́run bi jù báyẹn lọ wípé ń bàbá tó fún àwọn èèyàn ní dùndún tá a gbà sọ́wọ́ wọn tá a jẹ́ wọ́n mọ̀ kówó la fi kéwú nígbà hàn làwọn náà tó mọ̀ wípé àríkéwú lò gbogbo eléyẹn wọ́n bá ń lójú wa kì í ṣe kankan lọ́dọ̀ ọlọ́run kódà èèyàn gbọ́dọ̀ bẹ̀rù kódà bá a ṣe wá ìbí èèyàn bá gba nǹkan kan bẹ̀ ẹ̀rù gbọ́dọ̀ bẹ ni tí bá ṣiṣẹ́ fọlọ́ kọ́mọ̀ṣe wípé sàn mí ni ẹ ti fi lé lọ́yìn adhabtum tayyibatikum fi hayatikum dunya ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ fáwọn kẹ́ńdú àlìkìyàmà pé lóòótọ́ lẹ̀ ń kiri kiri ẹ̀ ń dààmú ẹlẹ́sìn wá sí torí tèmi ọlọ́run ẹ wá ń retí ẹ̀sán bíi lónìí ní ìtọ́jẹ́ pé adhabtum tayyibatikum fi hayatikum dunya gbogbo tọ́da tẹ́ẹ̀lò láyé àtọ̀run ẹ ti lo gbogbo ẹ̀ láyé ẹ ti fi fẹ́nu ọkọ̀ jẹ̀gẹ̀nà ẹ ti fi fẹ́nu lẹ́gbẹ̀ǹgbẹ̀ ẹ ti fi gba iyì ẹ ti fi gbẹ̀yẹ àjà haptun tọ́jú láti fún mi àyà tí mo bí a ẹ ti fi gbádùn nílé ayé yìí ẹ ní kankan tẹ́ gbà lọ́dọ̀ èmi ọlọ́mọ àlùfáà wa lẹ́gbẹ̀rẹ́ yóò yé wa nínú ẹ̀dá tó ṣe wá sí láyé kiri láyé tá a bá yọ owó gbọ́ àwọn bàbá àtàná jíjẹ tiẹ̀ tún fẹ́ ju bí ìtàn bàbá tá à ròyìn lọ ṣé ti bàbá wa ṣé wa Kamaludin la fẹ́ wí ìlú wo ni bàbá ò ṣe wá sí dé tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run dé tí èsì ṣe àṣekónijẹ lóye táwọn ọmọ sí ṣe wọ́n débẹ̀ wọ́n tún fi ẹ̀sìn lọ́lẹ̀ wọ́n fi kéwù lọ́lẹ̀ ńlẹ̀ bá a bá a ní olú bọ́bá lọ tẹ́ ìpè ni wọ́n fi ṣe lẹ́sùkúta wáyé wọ́n máa fi èpè ránṣẹ́ sí ni pé àṣìgbájú ẹ̀ lọ́kùnrin hmm. ìkẹ́ ti lọ ọ̀lú kan torí kó wọ́n tó dé àpò ẹ̀wà méjì àpò àgbàdo méjì àpò tó ti jẹ́ ọmọ àtàgbàdo ni láì sára ló wà bọ́ nígbà ó dé lórí gbogbo àjẹ́ ìlú wọn lòun fẹ́ bá wọn túká tó ń bá bọ̀ àṣìkò sílẹ̀ sí ra àbáyé kí lọ́pọ̀ ọ̀pọ̀ ìlú májèmájè bọ́ bá ti gbin àkídà tó gbin gbàgbọ́ ọlọ́run sọ́run ẹ̀mí àwọn èèyàn kò sí ti láyé dúró má sì mi yí ṣe òun bìlà àrùdì wọlé àfi owó sàmì ìlú yìí. àwa ni wọn máa fún àgbàdo káàkiri ìlú. wàhálẹ́kùn sàmà. wọ́n máa fún ẹ̀wà kiri. wọ́n jẹ́ tó lọ bẹ̀ mọ́ bọ́lá àdùnfẹ́. mo fẹ́ léwu kí wa. èyí tá a wí àlùfáà wa ni wọ́n ni. na gbogbo ẹ̀kọ́ wa kódà àsìkan tó kù díẹ̀ ní dídé wa aago mẹ́wàá bí báyìí àlùfáà wa ti wọ́n fi kọ́ wa ní pásíkò ọkọ̀ ló fún wa ní ìdádúró aago mẹ́wàá tẹ fún wa náà la bá gbìyànjú àti débi iṣẹ́ àwọn àwọn tí a fi ń kí wa akẹ́yìn ti ẹ̀rí wa mú débi torí téèyàn bá fi rí èmi mú dé ìjókòó kan ẹ kí àwọn tí wọ́n ṣagbátẹrù ẹ̀ nítìtorí pé àwọn ò tí ì kó lọ́mọ kéwù àwọn àfáà ni wọ́n ń rà wá kiri pé ẹ̀yin náà máa fi léyìí fún wá sí i ṣẹ̀wọ̀n pẹ̀lú táwọn àfáà bá sì ń rán kò lè pé ìdí wọn ó ṣe rèé. ọ dọrọ sẹni tó bá tún fẹ́ mú lọ kan yọ ọdà fún bí kọ máa pè ti padà tó jọ pera wa rọ ẹ kí ọmọ ẹyà ẹ sagbẹtẹgùn náà ọlọmọsálá ìbàdí sọ nípa àmì tí a fi mọ̀ pé òpin ayé ti dé. àmì yìí ọ̀rọ̀ tó yẹ ká máa sọ láti gbàdégbà ni ohun tí àwọn èèyàn sì ti kọ nǹkan nípa ẹ̀ rẹpẹtẹ tásìkò tá a ní yìí gan ò lè gbà nítorí pé àmì àtúbọ̀tán gẹ́gẹ́ fún ẹ̀ ọ̀pọ̀ láwọn èyí hadithi anabiwa muhammad tí a mélòó láàkà mẹ́ àlekàtán àmì àtúbọ̀tán yìí ìyẹn ni wípé ìgbàsáyé yìí tí ó dópin ìgbàwógánlá yóò dópin kọ̀sẹ́ni tó máa ọlọ́ọ̀lọ́ ọ̀dọ̀ èmi ọlọ́ọ̀lọ́wà ilẹ̀ musa ìmọ̀jọ́ tí àlìkí àmọ́ ó dín ọlọ́run lọ́dọ̀ mi lọ́wà kò sẹ́nìkan tó máa kò sí sínú àṣírí tó fi hàn àyàn ọlọ́run nìkan lọ́mọ̀gbà tí ìjọ́ta ọlọ́run ó parí ayé tí ò nílò máa òun lọ́mà onílànà ìyẹ̀jú làwọn èèyàn máa ń gbà ṣe àmọ̀pá wọn kẹ́ ti gbà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tiwa náà àwọn míì máa ń gbà á àwọn tí wọ́n gbà kọ́ wọ́n mọ̀ nípa hisab wọn máa ń ṣèṣirò pé gbà kan ní ayé ọ̀parẹ́ wọ́n máa ń gbé gbólóhùn ọlọ́run wọ́n mọ̀ tá a ń ní ìláhì. pé ẹ̀yin ádámà àti àwa ẹ sọ kalẹ̀ sórílẹ̀ ayé ẹ máa lọ sórílẹ̀ ayé. ẹ máa gbádùn ń bẹ̀ ìlà hìn dìgbà kan wọ́n wá gbé gbólóhùn yìí lérí hisab wọ́n sọ iye ìgbà tí ayé yìí jọ parẹ́ bó ti dà bó ti tú bó ti pásìkò yẹn ti bọ́ ẹ̀yìn bí ò tí ì bọ́ ẹ̀yìn kì í sun tá a rẹ̀ nítorí pọ́lọ́run lóhun lòun ní elmosa ìgbà tá kìyàmọ́ ó dé ọlọ́run lèmi nìkan ni mọ́ ma kọ̀sẹ̀ntọ́ ma ọlọ́run gbalẹ̀ sí ẹ̀rọ ọba ẹ̀ lásì pẹ́. ọlọ́run lóhun lòun máa ìgbà tí àlìkìyàmọ́ ọlọ́run tí ó dé ọlọ́run máa. ọlọ́run wá ń sọ fún wa nínú àyà tí a jálẹ̀ ẹ̀rọ ọba alàmùsà. ọlọ́run nípa àlìyànfòrú na ilẹ̀ sáà. فقد جاء أشراطها فقد جاء أشراطها فأنا لهم يهجعون yanzuruna illa sáà àǹtà tíyàwó ọ̀rọ̀ kan lọ́wọ́ ń bá bọ̀ lókè kó tó débẹ̀ yẹn ọlọ́run ní kò sí tí àwọn èèyàn wọ̀nyí ń retí kò sí tí wọ́n ń retí kọjá títan ayé kálíkì àmọ́ ọlọ́run kò dé fàkọ̀dì já aṣírọ́tù ha olóòdì fàkọ̀dì já aṣírọ́tù ha alìkìyàmọ̀ tẹ́ ń retí bí ò tiẹ̀ tí ì dé olóòdì fàkọ̀dì já aṣírọ́tù ha ayé àlàmọ́tù ha kí lẹ tún retí dídé rẹ̀ sí àwọn àmì tẹ́ fi mọ̀ kó ti súnmọ́ olóòdì gbogbo ẹ̀ ló ti dé wá báyìí. fàánà làwọn ìlà ìjà àti kọ̀ọ̀kan wọ́n kọ́kọ́ mọ̀ òun ni wípé ń tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí extra ni ojúlówó gan àti lóbẹ́yìn ṣe àwọn pété bá lo epo títí tọ́wọ́ lóde bíi فهل يعبدون إلا سافا ọlọ́run ní kò sí nǹkan kan tí wọ́n ń retí ju àlìkìyàmà lọ dé kọ́ báwọn èèyàn rí láyé mọ́ rírí rí ẹni tí ń kírun mọ́sáàsì ẹ̀rí pé ọlọ́run èsì tán tí ó lu ayé bolẹ̀ tọ́ba ṣe tán tí ó lu ayé bolẹ̀ kò ní sáwọn èèyàn rí kankan mọ́ ti ń gba ayé kan tán lọ òun láàfin máa mà pé ìjọ tọ́lọ́wọ̀n ò ní láyé lò mọ́ ó ń súnmọ́ kò jìnnà mọ́. Abdullah bin Mas'ud ó ní min shirari nasi nínú ẹni burú ni yóò jẹ́ man tudrikuhu sa'a wa gbogbo ẹni títí táàlì kìá máa bá bá láyé tó sì wà láyé. ó mẹ̀ tó yẹ ká bẹ́lọ̀ ní pọ́lọ̀ ọba wa ọba sì ń bẹ́lọ̀ nǹkan mìíràn ogun kọ́sá tiki gun tọ́ba lè tí kìí àmà bá lè bá àyàn bẹ̀ ẹ̀ka sọ́tì pípa ayé ìrẹ́ wáyé kọ́ bá àwọn èèyàn rí láyé ni òun lórí ire tá a ó ní láti zálù tọ́ ìfúnmìnì ọmọtì alàlhàm bí nǹkan ti wùlẹ̀ ọmọ adójúrú tó láyé bọ́lọ́wọ̀n ọ̀bá sì ti ìṣẹ́tẹ́ tí ọ̀pá yé rẹ ẹ máa ráwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa sẹ́kù lórí òdodo tí wọ́n máa sẹ́kù lórí kíni lórí òdodo àtà ọba di bọ́lọ́wọ̀n fẹ́ payé rẹ ni òní sẹ́fẹ̀ẹ́ ni tí kù lórí òdodo mọ́. kódà tí bá ń súnmọ́ àwọn èèyàn ní kírun mọ́ ohun tí ó sẹ́kù lẹ́nu la ilaha illallah olóòkù lámì tẹ́ẹ̀fì máa mọ̀ pé ẹ̀sìn kan wà tó ṣáájú tí bá ṣe ń kírun àwọn ọmọ sáàsì tó ti ẹ̀sẹ̀ èsì tí ìsúnmọ́ píparẹ́ ayé tó bẹ́ẹ̀ ni eré mẹ́ẹ̀ inna Allaha yab'athu rihan min al-Yaman ọlọ́wọ́ ó gbé atẹ́gùn kan dìde láti ilẹ̀ Yaman atẹ́gùn yìí fala tada ahadan kò ní sẹ́kù ẹni kankan fi kọ́lùmí yìí mìsíkàlù dàrátì min al-iman illa kọ̀bàtọ́tì atẹ́gùn ìlọ́lọ́wọ́ ó fi wá gbẹ̀mí gbogbo ẹni tí gbàgbọ́ bá sẹ́kù ẹ̀yọ̀ náà gún torí píparí ayé píparí ayé kò gbọ́dọ̀ bá mú mi ní kò gbọ́dọ̀ bẹni tí gbàgbọ́ sẹ́kùnú kíni nínú ọkàn yìí tá a bá ń sọ̀rọ̀ nípa àmì ìparí ayé àǹfààní wo la fẹ́ mú bẹ́ẹ̀ tó fi jẹ́ lọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ àǹfààní tá a lè tara ẹ̀ mú ọ̀pọ̀ yóò jẹ́ gbàgbọ́ owó lè máa rinlẹ̀ bìlìkẹ́yìn tí wọ́n bá ní sọ̀rọ̀ àmì àtúbọ̀tán nínú ohun tó jẹ́ ohun tá a fi mọ̀lùgbàgbọ́ òun ni kárígbàgbọ́ nu tó ju wọ òtó ọ̀pọ̀ tí ń bẹ nínú àwọn àmì àtúbọ̀tán ayé púpọ̀ ẹ̀ òun ló tó ju wọ òtí tó tí ò ti ṣẹlẹ̀ àwọn èyí tó ti ṣẹlẹ̀ ń bẹ. tẹ́mi wá bá bi lọ síbi wípé nǹkan kan jẹ́ àwọn àmì tí ó ṣẹlẹ̀ ó ń tọ́ka wá bíi múmìnì tó ń nígbàgbọ́ nípa àwọn nǹkan àkọ́kọ́ tójú rí orí ọlọ́ni alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. ìmọ̀ sọ̀rọ̀ nípa àmì ọ dàbí ìgbà tá à ń sọ fẹ́mi pé kó mójútó ìtẹ̀lé tọ́lọ́ torí gbogbo ọgbà tá a bá ti rẹ́mi wọ pé kò tẹ̀lé tọ́lọ́ tá a sì gbọ́rọ̀ nípa àtúbọ̀tá yé tá a gbọ́ wípé àwọn ẹni ibi òun ni yóò bá ọyẹ kẹ́mi wọ́n máa sọ fún wa pé ṣé ènìyàn ní jẹ́ kanú ẹni bí òun títí tán àlìkìyàmà tọ́fẹ́ bá nítorí gbogbo ohun tí mò ń ṣe kìí ṣe pẹ̀lú ìtẹ̀lé títà ní tọ́lọ́n subhanahu wa ta'ala. yóò wa láti máa palẹ̀ alìkíyàmà náà máa ó lànà bí sọ lójú ayé rẹ̀ ó ní wailun wailun lil arab ibi alárúbáwá. ẹni tí wọ́n bá báláyé onímìíṣàrí kọ̀dùkítàràbà fún aburú tó súnmọ́ ẹ̀wùjọ ànábì ti wí aburú àlìkìyàmọ̀ tó súnmọ́ wọ́n ní kí ló dé ó ní àlìyá òun lónìí wọ́n fi hàn mí wọ́n fi hàn mí fún ti àmì sẹ́ẹ̀dì Yájúj wa Májúj nínú ògiri tá a fi dí àwọn Yájújà àti Yájújà mọ́ ọmọnìyàn wọ́n ti kàlùlẹ̀ mẹ́ tí a bá fi lè rí gbogbo ẹ̀ tí lúlẹ̀ tán àbúrú ti dé ó ní lòun fi sọ wípé ẹwà gbẹgbẹ alárúbáwá tẹ́mi ẹ̀ bá gùn tàbọ́ lọ́hun bá tún dá lásìkò táwọn Yájújù àti Májújù tí wọ́n bá rí ògiri tí wọ́n fi sé wọn tí wọ́n bá torí yẹ̀lẹ̀ wọ́n yẹ̀ kan lónìí ẹ̀wùjọ́ ànábi ti wé o. ọ̀sánàbì tí ó tó sọ fún agbátú ti yẹ̀mí àbátúmọ̀ bá sì máa múra àrá nàbì ma àfẹni tí ọba máa tàwa èyí náà wà nú àmì àtúbọ̀tá alẹ́ rẹ lómi tí ó pèrè ní ànábì ọlọ́run àmì àtúbọ̀tá yìí náà bàbá ń sọ̀rọ̀ nípa àmì àtúbọ̀tá yìí Amata tara ẹ̀ mọ ìdájọ́ òfin ẹ̀sìn ẹ̀jẹ̀ amákojú kan gbé kan tó súnmọ́ wa èmi àti ẹnìkan jókòó mo ti máa ń yẹn ọ̀nà wo ti ọ̀rọ̀ àtúbọ̀tá ayé màdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àjọjókòó àwọn gbọ́ rédíò rédíò ọ̀sùn náà ni ọkùnrin kan tó ń jẹ́ gbajúgbajà lọ́sùn èyí fẹ́ dàpọ̀ yẹn wọ́n bá ti dàpọ̀ yẹn ẹ̀ tì má àti ẹ̀ má dàpọ̀ yẹn. ọwọ́ ń sọ̀rọ̀ ó ní wàhálà làwọn mùsùlùmí àti kírísítẹ̀nì kóra wọn sí tí wọ́n fi dààmú pé iṣẹ́ ń ṣe olólùrí ilẹ̀ ayé kan yìí pé iṣẹ́ ń ṣe yẹn ni pé ẹbọ olólùrí ilẹ̀ ayé kan wàhálà ní kóra wọn sí ẹ tó jókòó tì mí ọwọ́ sọ fún mi pé alùpùpù láti sẹ́yìn ìbọn tọkùnrin wí mo ní tó fi dà á ah. ó ní kí ló ń tọ́ alẹ́ ẹ̀gbọ́n tó wí ni ó ní sẹ̀sẹ̀ ní ó lò lẹ́kẹ́yìn ó ní kódà tí wíwù àdìsí ni ké òun ọ̀mà pàdísì lòun kà ní àdìsí tí mo kà náà ní tí mo kà sáájú nígbà náà mi ti sọ fún wa tó bá ti kẹ́yìn ayé tọ́lọ́ wọn fàyè rẹ kò ní sẹ́kẹ̀ẹ́ nìkan kan tí gbàgbọ́ títí tó ń bá wa sọ fún akẹ́kọ̀ọ́ lóòkù lórílẹ̀ ayé tó sì wíwù ẹ̀gbọ́n yé nígbà anábì ti jó yé wa pé ní sí ẹjọ́ ọmọ náà igun lọka àwọn èèyàn wọ́dọ̀ ànọ́pọ̀sìtì náà kẹ́ ẹ máa ń pín léèwé ọ̀rọ̀ àti ọba ẹ níbo la ti rí ìdájọ́ ìdájọ́ ọ̀rọ̀ rẹ̀ mú wa níbi ọ̀rọ̀ àtúbọ̀tán àmì àtúbọ̀tán ayé tá a bá ń sọ̀rọ̀ nípa àtúbọ̀tán ayé a tún máa rí ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa a máa rí dìbò nínú rẹ̀ òun ni sísọ̀rọ̀ nípa àmì àtúbọ̀tán ló fi jẹun tọ́ da láti máa sọ láti gbàdégbà ẹ jẹ́ tó bá alákòójú irú rẹ̀ rasulu karim sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ dajali fún wa dajali ọkùnrin kan tí ó wà dẹ̀sẹ̀rú onítọ́bádé yawmun kàsánà ọjọ́ kan tóun ó lò bí ọdún kan wàyáwómú ọjọ́ kan nínú àsìkò rẹ̀ nígbà míì kàṣà bí oṣù kan ansabi wọn bà nàbì léèrè pé ani àyàmì àdàjáàlì tọ̀wílà aláti yàmkú sofia alàlárì ọjọ́ tí dàjáàlì ó lò lórí ilẹ̀ ayé yìí ti jágùn jù fàkọ́lù àtàkìfì fìlìyómi lè wá ìdìmí ní a sọ̀lá tùyàómi nípa ọjọ́ kan ẹgbọ́n bèrè àsàbí o nípa ọjọ́ kan dàbí ọdún kan ṣé ìrun tá a máa ń kí lọ́jọ́ kan táwa mọ̀ yìí só lè kọ́ fa ìrù ọjọ́ kanti a ọkọ̀ fà ti ń jọ́dún ṣe gbọ́ bèrè o níbo ló ti mú bèrè jáde nínú ọ̀rọ̀ àtúbọ̀tá yìí tánàbì ní ọjọ́ kan ti dàjá yìí ọdún kan ni sábì wọ́n bèrè pé tọ́jọ́ kan bá jọ́dún kan jágùn tó ọdún kan ṣe ẹ̀kọ́ bèèrè tó top ọwà ọwà technique ọba làákàrí ọba anábì léèrè báyìí fakọ́ọ̀lá nàbí anábì lé lá kìí ṣe fún ọmọ kírun ọdún kan fọdún kan ṣùgbọ́n ọkọ̀ dírù láhùn kọjọra òdì wọn kan ni wọ́n máa gbé ìrun wọn sí ipò ọjọ́dún kan lọ́jọ́ kan wọn a sì ń kírun wákàtí márùn ó sì lásìkò kọ̀ọ̀kan síra wọn ìtí ó máa jódiwọ̀n tí ó wà láàrin àṣùbá àti wọn sí àyílà yóò jágùn ju tó jódiwọ̀n tí ń bẹ láàrin àṣùbá àti àṣì àyílà àti àlọ ó ní wọ́n máa kọ́dà náà wọ́n máa pè gbogbo ẹ̀ lódiwọ̀n bọ́dún wọn sì kù náà ni. ó yẹ ibẹ̀ nínú tánàbí wíwù àwọn àbó onífíkì tì mẹ́kọ̀ọ́ bóyá nìkan ó kú nàìjíríà ó bẹ̀rẹ̀ ààwẹ̀ rẹ̀ nídàjí nígbà tí ó wo orílẹ̀-èdè ó ti ń wo wákàtí díẹ̀ tóbi yẹ kó sínú ó ti ń bá àsìkò tó yẹ ó wò pé àsìkò tí ń tó àsìkò tó ẹnu ti tó sí. nígbà tí ó dẹnu ti lọ ó sì lè dé àárọ̀ wọn táwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ àárọ̀ yọ ẹsẹ̀ tó tó a máa bá àwẹ̀ lọ tẹ̀gbọ́n tó ẹsẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ tuntun lọ́dọ̀ tiwọn àwọn àfẹ́ẹ̀sì mú ọ̀rọ̀ ànábì wọ́n fi ṣe ìdájọ́ pé kó sódiwọ̀n àwẹ̀ tiẹ̀ ti ń gbà bọ̀ kó sínú. kọme ẹ̀sẹ̀ pé òun tó wá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tóun sì ti lo àsìkò tó lọ́dọ̀ tiẹ̀ nígbà tí mo dájú ẹ̀sìn níbi ọ̀rọ̀ àtúmọ̀tá yìí àǹfààní tí ká máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àtúbọ̀tán tó tún lè fún wa nìyí àtúntì ara ẹ̀ ọ wà nú àwọn ọ̀ràn àmọ̀tara ẹ̀mọ̀ wípé ọ̀ràn tó pamọ́ ni tẹ́nìkan ò lè mọ̀ pẹ̀lú èrò táàkà máa fi ròrò àfi tọ́lọ́wọ̀n àtànẹ́bìyẹ tọba sọ fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àti yóò bá máa sọ̀rọ̀ nípa àtúbọ̀tán àwọn àfẹ́ẹ̀sì gbà kèsìpọ̀ kàn máa sọ wọ́n gbé lẹ́rí àwọn fundamentals kan àkọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ọ̀rọ̀ àtúbọ̀tán ọwà muftakra alanusu siri quran wa sunnati sahiha eléyìí àtúbọ̀tán ayé àbíọ́ lè rè pé mẹ́rin ọ̀wà tọ́jú àmà pé àmì àtúbọ̀tán ni sanu quran ló gbé wá àbádìsí ànábì tọ́lá làáfíà tọ́rọ́ lọ́ni láyé alámùmáfi sàmáwáàtì wàlà àrùtẹ̀lẹ̀ kẹ́yìbà kò sẹ́nìkan máa ti ń bẹ sọ́mà àtìlẹ̀ ní ìmọ̀ àkọ́kọ́ illallah àfẹ̀mí dání àfẹ̀mí ọlọ́run ọlọ́run ní wọ́n máa yashuruna ayyana yub'athu ọlọ́run ní kò sẹ́nìkan lè lóhùn fi òun fẹ́ máa dáàmà bí ìgbà tọ́lọ́wọ́ ọba tí ó pa wá tí ó gbé adìde ó ti súnmọ́ ọlọ́run ní kò tó lè mọ̀ ó bẹ̀ fún tẹ́nìkan ọba sọ kẹ́kẹ́ fún wa yóò mẹ́rin ẹ̀ wá fún anú alukur'an yóò sì mú wá fún a tàbí inú hadithi anabi wa muhammad ìyẹn làwọn afẹ́sìn ní wọ́n fi gbà wípé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ nípa ọ̀rọ̀ àtúbọ̀tán kò gbọ́dọ̀ jẹ́ hadithu israeliyat ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu àwọn ọmọ israeli a gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ àtúbọ̀tán ayé amírin bọ́tẹ̀ jẹ́ pàdánù ìjòyè wa pé ọ̀rọ̀ àwọn ọmọ israẹli tí wọ́n bá sọ láti sọ ìdínkù wọn láti kàtẹ́ lò nítorí pé wọ́n ní pàṣẹ ẹ gbọ́dọ̀ pé rọ ẹ sì gbọ́dọ̀ torí pé púpọ̀ wọn wọ́n bá wà nábì ó ṣe é ṣe o bá ti pẹ́ rọ́ọ̀ni ó ti pa ànábì ọlọ́run rọ ó ṣe é ṣe kọjá pé n tó wí kọjá tó o bá ti pẹ́ lódodo ó ti tàdébí sọ wípé ẹ sá máa gbọ́ bí wọ́n bá ṣe wí láti sọ dìkú á ọ̀là tó kàkiri bọ̀ ẹ má pè rọ ẹ sì má gbà ní kíni àyè gbé ọ̀rọ̀ àmì àtúbọ̀tán lérí ọ̀rọ̀ àwọn ọmọ àwọn israeliyat tàbí rúkúyà almanamat kẹ́nu kọ́kàn dé ní ìsìnkọ́sọ́ bá pé òun lójú àlá wípé inú àmì àtúbọ̀tán ayé oníkíní báyìí á tọ̀ lọ tó orun sùn ó tún lábẹ́ ọ̀rọ̀ àmì àtúbọ̀tá wọ́n ti jó yí agbé kìí sọ̀rọ̀ oṣù kọ̀lálà ìtọ́ ọba pè ní àmì àtúbọ̀tá ayé ọmọrin ẹ̀wà náà Al-Qur'an àti nù hadith Rasul sallallahu alaihi gbogbo bá sọ fún ọ pé kí ní ọ wà lọ mú lọ sí láàbù tí tí wọ́n fi bọ́ ìyẹ́wò pé ṣé lóòótọ́ lọ́jà ní àtúbọ̀tán láàbù oníláàbù ẹ̀sìn wa ọ̀dọ̀ àwọn àfa àwọn pílẹ̀ máa ń fi court láwọn àfa àta nífàyàbalẹ̀ lórí tọrọ òfin ẹ̀sìn yé ó gbé lọ bá wọn sọ báyìí Kwame àtúbọ̀tán ní kaba yìí síbẹ̀ ni àwọn wàá bọ́ gbé lọ sínú kìtàb wa sunna onírìnsẹ́ táwọn fi tí wọ́n fi gbé yẹ̀wò tí wọ́n fi sọ fún wa lóòótọ́ ni tàbí kì ṣe ẹ̀kẹta gbogbo gbàtà bá fẹ́ máa sọ̀rọ̀ àtúbọ̀tán òun lẹ́fì máa rí nínú ọ̀rọ̀ mi ẹlòmíì tún lè dìde nínú agbọ́gbẹ́ eléyìí náà wà láre kéésì gbogbo ẹ̀ òun ní máa sọ fún wa ẹni tí nǹkan bá yé nínú ọ̀rọ̀ àtúbọ̀tán tó hadithu nasa ani amara ti sáà awo alama ti sáà awo aṣọrọ ti sáà bí kọ́dìrì òkúlì èyí bá báwọn èèyàn sọ̀rọ̀ nípa àmì àtúbọ̀tán lónìí wọn tí làákàrí wọn lè gbé tọ́lá wọn kan mí mẹ́nu àwọn àmì àtúbọ̀tán tí èèyàn bá ń sọ kéésì gbogbo èèyàn ní làákàrí ẹ̀ léṣe kíni ló lè gbé yọkàn tó máa ń gbé jẹ̀bi abẹ́ àgbọ̀tá àbá sọ ó ní kankan ṣẹlẹ̀ ó ní ọ̀rùn tó yọ bì yọlọ yọ mẹ́ ọ kọ́ wá sẹ́ǹsì sẹ́ǹsì tiẹ̀ tí ò lè rí kankan ju tí rí lọ òun àwọn tọ́lọ́hún nígbà tí wọn fẹ́ bí làákàrí tiẹ̀ ti mọnu kò nígbàgbọ́ tọ́pamọ́ èyí sọ irú wa tá a jọ nígbàgbọ́ nu ìtọ́pamọ́ tá a ti gba lẹ́gbọ́ táàrí agbàlìjẹ́ náà gbọ́ táàrí agbòkàsàrà ti gbọ́ ààrí tí a bá sọ fún yọ lọ yọ níbi títí ń yọ níbi títí ń yọ àgbàgbọ́ tí fún mi gbọ́ tó wá sọ̀rọ̀ fún pé wá sí Islam ti dé yọ ọ̀rọ̀ nípa mi àtúbọ̀tán kìí ṣe gbogbo ẹ̀ náà là á máa ń bá gbogbo èèyàn sọ nínú àwọn àgbékalẹ̀ rẹ̀ nìyẹn a máa báwọn èèyàn sọ̀rọ̀ níbẹ̀ lódì wọn bí òye wọn bá ṣe torí pé lẹ́sà kúlù mà yóò là kọ́yí dàní lọ́dọ̀ àwọn àfáà nígbà míì kìí ṣe gbogbo tí èèyàn mà lèèyàn má dàálẹ̀ àwọn ọjọ́ ayé pọ̀ fún ní mímọ̀ wàlà sọ sọ̀híhì sọ̀líhì ìnàṣù kèése gbogbo ńtọ́lá làáfíà tààrẹ ni òun ló ṣe máa fọ́n kiri ṣàpánà mi náà ṣe wẹ̀ níjọ tí màáfi kọ́ tí ń bà náà léèrè ó ní kí ni hákùnlọ́ alàlè ìbá kí lẹ̀tọ́ tí ọmọ ènìyàn ní kí kọ́kọ́ ní lórí ọmọ wala yushriku bi shay'a ẹ̀tọ́ tọ́lọ́run ní lórí wa ni ká máa sìn ká máa mẹ̀bọ mọ́ ó tún wá ń bà nẹ́bì léèrè pé wọ́n máa ákú al-ibad ala ìjẹ́ láwọn èèyàn náà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run tó yẹ kó ṣe fún wa ànábì ni wọ́n ní ó ní kíni ó ní Allah yu'adhiba ma lam yushriku bi shay'a gbogbo ẹni tí wọ́n bá tún iṣẹ́ rẹ̀ tí wọ́n ọ̀fẹ́ bọ́ mẹ́ẹ̀

làá máa ń gbé kiri àdébì nílá má sọ kí ló dé ó lè ti sọ fún wọn wọn àní ma eti wọn gbàrà lé wọn gbàrà lé pé ti ṣe bọ́nú ọ̀ràn mi tàràwí òní di kíkí kí àwọn bọ̀ ọ̀rọ̀ tí táàfin yóò fi ètò ni o ẹlòmíì ti o gángan. ó ti gbẹ́kẹ̀lé pé kọ̀sẹ̀bọ́ náà rà anábì tó sọ fún abòmí pé hadithu nasa máa báwọn èèyàn sọ̀rọ̀ bí kọ́dìrì máa yà àkìlò lódì wọn tí làákàrí wọn lè gbé àtòrí ìdúnà ayùkàdìbòlọ́ha wàrasọ́là sọ fẹ́ kí wọ́n pọ̀ lọ́wọ́ àtòjíṣẹ́ nílọ nígbà ọba ti bá wọn sọ tí ọ̀pọ̀lọ́wọ́ gbé olóhùn rọ́yọ̀ mi yàn gba àtàbọ̀ ah, láti gbọ́ léwu pàdánù lọ sọ bí òwú jáde gba àdánù yín gan. Ah. ara tí wọ́n gbélé lẹ̀ nìyẹn. torí ẹ̀sìn kò. bàbá ń sọ̀rọ̀ nípa àmì àtúbọ̀tán àwọn kan mi ìbẹ́tọ̀ yẹ kí mẹ́nu bá sùn básìkò kò ní pàmìtì mi bàbá ń sọ̀rọ̀ nípa àmì àtúbọ̀tán méjì ló pín sí làwọn àmì àtúbọ̀tán ayé ló pín sí al-ashratu wal-amaratu as-sughra àwọn àmì àtúbọ̀tán kéékèèké kéékèèké àmì àtúbọ̀tán kéékèèké ń bẹ òun náà tó wá pín sí méjì. amaratul ba'ida àwọn àmì àtúbọ̀tán kan ka tí wọ́n na si dídí àlìkíyàmà tọ́jẹ́ pé àwọn ti ṣẹlẹ̀ tọ́jẹ́ pé atubo ni wọ́n jìnnà si dídí àlìkíyàmà tóyì ti sele to ti atubo ni ninu ẹ̀ ní gbígbé wa ara àmì ni. èṣìkọ́kùnrin kọ́mà òṣùpá tó là méjì lójú ayé ànábì sẹ́ni kó ti pẹ́ sí dídé àlìkìyàmà àmì kéékèèrè kùrújù náà àfihàn bílí iná kásẹ̀. ní Madina lásìkò kan ara àmì àtúbọ̀tán ni ìpín kan nìyẹn nínú àmì àtúbọ̀tán tọ́lá nàbí sọ fún wa ó ní bọ̀ẹ́sù ánà nígbà wọ́n gbé mi dìde bí ànábì ọlọ́run wọ́n sá àtúkà ó fi súnmọ́ra wọn báyìí ó ní ní bí lọ sí súnmọ́ra wọn bí ká méjèèjì sí súnmọ́ ara wọn ó bẹ̀rẹ̀ pé gbígbé dìde rẹ̀ ara rẹ̀ àtúbọ̀tán ni. ìran kejì nínú àwọn ìran àmì àtúbọ̀tán ayé òun ni al-ashratu wal-alamatu al-kubra èyí padà síbi àwọn àmì àtúbọ̀tán kéékèèké yẹn tọ́lọ́ bá gbàgbé láàyè láti sọ èyí tí mo ṣàjọ bíbá ẹ̀ ó tó one thirty láwọn àmì àtúbọ̀tán kéékèèké kéékèèké ẹni tọ́lọ́ bá rí kí lè wí tásìkò fi lé mi bá insha Allah ìrọ̀rà wí mẹ́. àwọn àmì àtúbọ̀tán ọlọ́kọ̀ọ́kẹ́ bu àwọn àlùfáà wa bẹ́ẹ̀ bá rà àwọn òwe àwọn àfáà wa tí wọ́n ti lọ àwọn gan ti pa àwọn òwe kan lé àmì àtúbọ̀tán bàbá wa àlùfáà wa gbà sàmá àtúnṣe Osama Wẹ́ẹ̀sì bàbá jẹ́mọ́pẹ̀ ní bàbá kúta àgbà àfáà ni wọ́n àwọn gani akọ́gbọ̀ pàwọ́ àti nínú jamiyat islahdi kí àlùfáà wà gbà sama abdulsheik abdulbaki muhammad tó gbà lọ́wọ́ wọn. wọ́n ní ìwé tí wọ́n fi sọ̀rọ̀ àtúbọ̀ táyé ọ̀pọ̀ rẹpẹtẹ àlùfáà wa ti kọ́ dákọ̀ wọn yẹn ní ìsìn náà àwọn náà ṣe òwúrẹ́ tí wọ́n fi sọ̀rọ̀ àtúbọ̀ táyé tọ́pọ̀ rẹpẹtẹ. bàbá ka àwọn pé ní. Ah. bóyá gbarire sọ àìdára sílẹ̀ tí a fi sọ̀rọ̀ àmì àtúbọ̀tán ayé àtúbọ̀tán àwọn àmì àtúbọ̀tán ayé tó tóbi ẹ jẹ́ kí n mú díẹ̀ nínú hadithi ẹgbẹ́ bó sọ falẹ̀ kan pé ọ̀rọ̀ mi àtúbọ̀tán ayé ìsìn tá a máa sọ ní orí Ege ẹgbẹ́ bó sọ wà ní hadithi tọgbà wá fún wa ọgbà ló ń tẹ̀ra ìmáàmù Muslim ó ní ìtọ́lá ànábì yìí wà lẹ́yìn náà ànábì yọjú sí wa níjọ́ kan wọ́n náà nù nàtàdẹ́kà a sì ń rántí àwọn nǹkan à ń yẹ nǹkan wọ ọ̀rọ̀ àlìkàmọ̀ wá wò ni à ń sọ̀rọ̀ nípa ìlara ẹni létí ni. fakọl banabi si wa ó ní má tuzakirun àwòtazakaru kílẹ̀ ń sọ tẹ́ ò fi ránra yín létí nípa ẹ̀sìn kọ́ọ̀lù àwọn sàábì yẹn ní nẹ́fùkúrú sáà ọ̀rọ̀ àlìkìyàmà ó là ń sọ alkiyama tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ìlànà kúmà kò lè dé àtàtàrà ò kọ̀bláhà àṣírà àyàt ẹ ra àwọn àmì mẹ́wàá yìí kó tó di pé yóò dùn fatakara àjọká onímọ̀ ẹ̀ èéfín kan tó lágbára yóò gbà yìí kan. dàjáàlì yóò dé nínú ẹni dáàbà ẹranko kan ó dìde. Tùlú ṣàmùsí ní Màgìrìbìyà. Tùlú ṣàmùsí ní Màgìrìbìyà. Òòrùn ọyọ níbi títí máa títí máa wọ̀. Wàlúùdùlù Ìsá ọmọ Màríyá yọ padà dé gbogbo ọ̀rọ̀ tí a bá ń gbọ́ sẹ́nìkan padà bí ìsóòdé nǹkan òyìn ọ̀rọ̀ tánàbí sọ àyítọ́lá rẹ̀ sọ òyìn tì ní ẹlòmíì sí òun fi ń ṣèṣe pé òun káwọn rí wọ́n máa fi fi bú Islam pé Jésù bọ̀ lórí tánàbí tí yóò fi wá ètò tọ́lọ́ni Jésù ti ń bọ̀ òkú ń bọ̀ mọ́ rẹ̀ ètò ọlọ́run ló fẹ́ kó padà wá bọ́ bá sì dé yọ wà jẹ́ nípa tánà bí kódà ń bọ̀ ọba dé yọ bá tóun jára ọmọ lẹ́yìn ànábì yọ bá láyé yọ bá tọ́ba bá ọba wọn wọ́n fẹ́ kírun àwọn èèyàn wà fẹ́ fi yìí láti kírun yóò jẹ́ wọ́n mọ̀ wípé owó ẹsẹ̀ ànábì àsìkò yìí ìmáàmù kún mìkùn ìmáàmù yìí ti wà lára yìí la usalli ala ahadi min ummati in gbọ́dọ̀ kírun fún ẹnìkan nínú tí mo bá fi ṣe bẹ́ẹ̀ ìṣàpọ́nlé ànábì tó ní àdéhùnmá yìí. nígbà yẹn ni màá di ọ̀pọ̀ wájú màá di èdè gbogbo ẹni tí bá ń sọ kankan tó ní màá di ti dé lápò ara ẹ̀ ní sọ tí màá di bá dé ṣe ìṣáná ti dé wọ́n sì jọba ara wọn ní ayé ẹ̀tí bá dé sí tí mo sọ wọ́n jọ lùgbà nínú ẹ̀ Yajuj wa Majuj àti kásàfò bil mashriq ìpanisú yóò máa ṣẹlẹ̀ ní gbogbo àti ìbúwọ́ rẹ̀ àti ní erékùsù lè lárúbáwá èyí tí ó kẹ́ ẹ̀ òun náà lè náà rùn tààsọ lẹ́ẹ̀kan iná tí ó dìde láti Yemen ẹni kò mọ̀ sọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí ó dìde láti yemen tátùrù dànà sá ìdá àṣàrò ilé ìlú ó lè gbogbo àwọn èèyàn lọ síbi láti kójọ níwájú ọlọ àwọn àfáà tí ó yé wa pé mi tá àkójọ síjọ àlìkìyàmà ayé náà ni kẹsẹ̀ pálíkìyàmà kan wàyé náà ni ó ti ṣẹlẹ̀ كلا إذا دكت الأرض دكا دكا وجاء ṣùgbọ́n wọ́n kàn yí ilẹ̀ padà yawma tubaddilu náà bẹ ardin sa'iya badan naharu was-sama'u matwiya wọ́n yí ilẹ̀ padà nítorí àbádàn náà gbogbo nǹkan ọ̀sán yóò ṣe gbogbo nǹkan mọ́lẹ̀ lọ níjọ́ náà wọ́n sàmà wá túmọ̀ tìwíyà sàmà wọ́n ti ka kò ní sí sàmà níjọ́ náà iná ló lè alọ sáàyè yẹn tá a kò jọ sí níwájú ọlọ́run wa ọlọ́run sálẹ̀ sànù wa. nínú ètí òsì nínú àwọn àmì ńláńlá tá a kà nù àdìsí yìí òun ni màdí ẹni fún ọmọ sọ pé yọba ìsáwá nínú àmì ńláńlá tí màdí bá fi dé òní jìnnà tó náà mi pa yẹn nínú tó súnmọ́ láyé parẹ́ ni wàhálìmùlì káàbà káàbà táwọn yẹn tá lọ wọ́n wò àlè wọ́n wò dànù káàlì bá fi kábíyà lọ́ba yá tẹ́lẹ̀ ọba ti ṣẹlẹ̀ gbàdúgbàdú ó gbowó àgbàdúrà wọ̀rọ̀bù olùkùrá alùkùránù tá ń kẹ́yì àlébà kankan lórí tákàdá mọ́ á sì àlérí kankan mẹ́rin tẹ́lẹ̀ ọba ti ṣẹlẹ̀ O ti parí ọlọ́run ló jọ bèèrè láyé wọ́n mú gbogbo wa pẹ̀lú bọ́ọ̀lọ́ àṣìkọjẹ́ sáàdìyà náà lọ àdúrà àwọn kẹ́gbà lórí ẹ̀ báyìí àfọ́ àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn wọ́n sí inú wá sí wọn kan wọ́n sọ̀rọ̀ kọ̀rọ̀ àmì àti mọ̀táyé bàbá wa samad sheikh abdullahi wọ́n wá sọ níbi wípé tó bá lì kẹyìn ayé àwọn èèyàn máa bára wọn sùn lójú títì ìwọ́sì ti láàrin ọ̀nà àwọn aṣojú ọ̀nà pé ọlọ́run ní jẹ́ káwọn orílẹ̀ òun ní bá wọn láyé àdó àwọn sì gbà káwọn òjú máa rí ojú ti kí ló tún wá wọ́n ti padà wọ́n ń sùn ní kájú láàrin èrò o tún wọ́n ju títì kiri sójú títì kò rí bẹ́ẹ̀ díẹ̀ tọkọ rẹ ti bọ́ ṣàṣepọ̀ tó fi bí ọmọ wọ́n ti wá bọ́mọ rẹ náà sùn lórí ibùsùn ẹ̀ títí kí ló tó wákà àwọn òkúrí bẹ́ẹ̀dì rẹ̀ tí ó ti wọ́n mẹ́sùn náà títí tí ń wí tẹ́kọ̀ọ́jú wá ti rí ó ti rí nǹkan tún sí zamani fún mi ń wà táwọn

tó wà lọ́dọ̀ mi bí báyìí one thirty one tó sì lẹ́rìí inú alukur'an àti inú àdìsí àlẹ́bùwà Muhammad ẹ jẹ́ máa múlẹ̀ lẹ́bẹ̀ẹ́ díẹ̀ díẹ̀ tọ́lọ́ máa ní ń bẹ̀ tí ó fi fi máa ìkílẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ gbígbé ànábì dìde àmì àtúbọ̀tán ẹ̀kẹta èṣìkọ́ọ̀fù àlùfàmà òṣùpá tó fàya lásìkò ẹ̀ta sọ nínú àmì àtúbọ̀tán ni òun náà ní ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ nú báyìí òní gbàgbé torí tàtọ́ jágò ní tí wọ́n bá ti ń sọ yóò tún máa fa nǹkan mi kèfèrí kan ní àwọn kèfèrí mọ́kà lọ rẹ́ǹtì tí wọ́n fẹ́ wá fi takò ànábì. sallallahu alaihi wasallam wọ́n ní kọ́ wá takà ànábì lórí ntí ànábì alamusa lórí ntí ànábì nsọfáyé ìgbà kẹfẹ́rí yìí dé nínú tó bí ànábì léèrè ni wípé tọ́bajẹ́ lọ lọ́rọ́ sẹ́ oòrùn tọ́nà yìí sọ fọ́lọ́hun kó jọ wọlé lọ́sàn-án gan kọ́ sì pàṣẹ fún sùpá lọ́sàn pé kọjá ni tó bá wá jáde tán kọ́kàn mọ́ dùn ó lásán kó sọ̀kalẹ̀ wá sórí ẹ̀ tó bá lórí ẹ̀ kó pín méjì kíkọ́ gba bíyà ọ̀tún wọlé kó jáde padà wá kékejì ọgbà bíyà òsì wọlé kó jáde wọ́n tún wá pàdé lókè kí wọ́n wá jẹ́rìí pé lóòótọ́ ọlọ́run lọ́rọ̀ sí i ó tún béèrè nǹkan mi o ó ní kankan bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ti dá tọ́lọ́ tó ti wà lẹ́mí òun ọ̀sọ́ fún yàrá tọ́ ọ bá mà á àjẹpọ́lọ́ lọ́rọ̀ sí. ìtí ó wà lẹ́mí mi tí ń bá yàn sọ rí láyé sọ tọ́wájú lọ́rọ̀ sẹ́ anábì ó ṣe náà fúnra ọbẹ̀ lọ́wọ́ ó sì fọ ọ́pàṣẹ òrùn wọlé ọ̀pọ̀sọ̀ fọ́bẹ̀ pọ́ bá abẹ́tẹ́ fún ọlọ́rọ̀ mi sẹ́ fóònù ọwọ́ lọ́sàn-án gan sì jẹ́ kó sùpà ọyọ òṣùpá jáde. Olọ́lọ́run sọ ọ́nà Súrátù Kọ́mà. Ọlọ́ni à, ah, ètò tọ̀rọ̀ bá ti sáà. Ìta ìtàn dídí àlìkì àmọ́mọ̀ súnmọ́. Ló fi yọ pé fífọ́ òṣùpá àmì àtúbọ̀tán ni Alukuraani ló gbé a. Ó ní àtàrà ah, bá ti sáà dídí àdìkì àmọ̀ ti súnmá kí lábímà ọlọ́rin ṣàkọlẹ̀ kọmà òṣùpá tí ò pín rí làwọn kèfèrí béèrè ló pín méjì hmm? wà á yàrá wá yàtá. ọlọ́run ní ṣùgbọ́n kẹfẹ́ ní gbogbo àti ẹnbá rámì tọ́yẹ wọn ò fi gbàgbọ́ yóò rìn dùn wọn ò tún gún rí wọn à ní gbàgbọ́ wọ́n yà kó. wọ́n sọ pé sihrun mustamir magic continuous ìdán tí ń ti ń lọ òun ni. fílẹ̀ yá máa lọ bùnmí àbáríkà rẹ̀ pọ̀ yíya òṣùpá ara mi àtúbọ̀tán ni ìkìrọ́dù sọ̀hábà àìsí sàábé láyé mọ́ àmì àtúbọ̀tán ni títan wọn lẹ̀ àmì àtúbọ̀tán ni torí páwọn tún ni wọ́n mọ tánàbí ṣe àná ó sì máa ju wa níwèé táàsì Baitul Maqdis gbígbà tí wọ́n gbà padà àmì àtúbọ̀tán ni fìtínà tó gbayé kan àmì àtúbọ̀tán ni nínú àmì àtúbọ̀tán òun ni kọ̀nàwátù fàtọ̀ ìyà kọ̀nàwátù fàtọ̀ ìyà kọ̀nàt àwọn channels tó ti pọ̀ lójú sánmà and satellites tó pọ̀ lójú sánmà yapa àmì àtúbọ̀tán ni ó sì pọ̀ nísìnyí ẹ sọ fún mi wípé ebi mo ní gbogbo dábàá pé lámì àtúbọ̀tán ààrẹ rí ẹ sànàbí náà máa challenge ni àbọ̀ máa satellite tí mo fi ní ni nínú hadith alẹ́ Muhammad ó ní láyé ṣìkánná ó ló súnmọ́ yìí o ayé sọ́bà alaykum sharru minas kábúrú ọmọ ọ̀rọ̀ jò léyìn lórí láti sama yasuba aleikum asharu minasama látòkè yín káyìtì wà nù yàrá kábùrú ọmọ rọ dòlù yín látòkè yín kódà yabuluga àlìfàyàfi Yabuluga àlìfàyàfi ibi aburú ńlágbára dé bẹ́ẹ̀ yẹn wà nínú olè lóko bàbá gbé tẹlifíṣàn síbẹ̀ àtàntẹ́nà gbogbo tára rẹ̀ ń rí gbogbo ẹ̀lú náà mọ̀ ní anabi ni yóò dé fàyàfi kí ìlà wà máa fàyàfi wọ́n lè anabi kí ní jẹ́ fàyàfi anabi ní al-ardu al-qafu awowo lẹ̀ bẹ́ẹ̀ wà ní awowo lẹ̀ tẹ́ gbé ajá satellite yọ wọ̀lú ẹ̀ ẹgbẹ́ tẹlifíṣàn lọ gbogbo tí wọ́n ń ṣe láyé ilẹ̀ máa wọ̀ gbogbo wèrè tẹ́yìn ò lè yà wọ́n yà fún yín bẹ́ẹ̀ ara mi àtúbọ̀tán ni ó ti wọ ọdún ilé ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ ṣàánú wa nínú àmì àtúbọ̀tán òun ni ẹ̀kbárù ànàmọ̀kẹ́ àti sọ̀fàì ìjà kan tó ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya lẹ́yìn tí wọ́n pa Sayyidina Uthman tán òun ni a pè ní mọ́kà àti sọ̀fàì anábìjọ́ yá pé ara mi àtúbọ̀tán ni bóòlù àti máa anábìdé látàkó musa alikiyama yóò ní dé ata takitatila fi ata àwọn àjọ méjì kò dìde nù yín tí wọ́n máa gbógun tira wọn. àmìmọ́tà tíjà ló ní agbára yakunu baynahuma maqtalatan azima ìjà tó gbóná yóò ṣẹlẹ̀ láàrin ara wọn. àméjèsìrè wàdà wàhùmà wàhìdà. Wa nǹkan kan ni jẹ́ǹjà á sí nǹkan ni àbẹ́ ìjọun àdìsí Imam Bukhari gbé wa Muslim gbé wa àwọn afẹ́sì jó yé wa pé ìjà àárín Ma'awiya àti Sayyidina Ali òun ni látara àjà yìí òun náà làmì míì ta pè ní fukuru na khawarij táwọn khawarij ti jáde nígbà tí wọ́n ní kí wọ́n wá ṣèdájọ́ láàrin wọn wọ́n mọ́jà máa pé kí wọ́n wá falọ̀kùránì kí wọ́n wá fi dájọ́ ọ̀rọ̀ yẹn pọ̀ kí n fẹ́ wọnú ẹ̀ nítorí bá máa léèyàn ọba sọ ẹnu yọfẹ máa fẹnu ka wọn sàhábà nítorí ìṣẹ̀lẹ̀ láàrin wọn wọn ọ̀rá wa láti wá dájọ́ láàrin wọn torí wọ́n bá lọ́ọ́ dájọ́ ó tún tẹ̀lé sẹ̀wájú ọlọ́ àwọn kàwáríjù yìí àwọn ni wọ́n wá yíjọ sí sẹ́nà ẹ̀yìn àlì ni wọ́n wà tẹ́lẹ̀ ṣùgbọ́n sì torí pálí gbà wípé káwọn parí ìjà láàrin wọn àti màáwíyà tí wọ́n lọ jókòó nílé ọ̀kan náà àwọn sàhábà tí wọ́n fi parí ìjà yìí apá kan náà àwọn èèyàn yìí wọ́n làwọn ọ̀bá lè ṣe mọ́ kódà wọ́n kàfàrẹ̀ wọ́n kàá lè kú kèfèrí àṣẹ́kùbọ̀ wọn náà ti ń jáde láyé níṣẹ́ táwọn náà ti ń gbogbo èèyàn ní kèfèrí

tí wọ́n máa pèpè pànàbí ọlọ́run làwọn anabi nífi umati kadhabuna dajjalu àwọn òkúrọ tí wọ́n máa pèrè àwọn lánàbí ọlọ́run yọ jáde nínú àwọn ọmọlẹ́yìn mi sábà àtàwọn ìṣirò bẹ́ẹ̀ bá ń kà wọ́n ẹ̀ẹ́kà tó twenty seven tí wọ́n pèrè àwọn ní ànábì ọlọ́run nínú twenty seven yìí ànábì ní mímú ọmọ àrùbá àtúnisùwà obìnrin mẹ́rin ó wà nù mẹ́rin. Wa emy ha tama na Emi si mi okpu ebubo ana bi olonwu osa mi ma. Laa na bi ya baadị. Gbogboore n'etiba nkwere laa na bi olonwu okporo n'enye. Ana bi ni lanabi ya baadị. Osana bi kakama na iye mee. N'oge mahamadu n'ogba adi ntị wa ati chobriani. Ninu awa nche nkwere awa. lánàbí ọlọ́run ní aswadul hansi àti tọ́lẹ́ àtúbọ̀nù kuwait àwọn náà pèrè àwọn lánàbí ọlọ́run musailimatu kazzab ọkùnrin tó jáde lẹ́yìn ànábì lójú ayé ànábì làwọn méjì tí mo ti sọ yẹn ṣáájú musailama lẹ́yìn tànábì kútani ló pèrè ẹ̀ lánàbí ọlọ́run lójú ayé abubakar ní abubakar ní kí wọ́n wá máa yọ sàká onídọ̀ọ́ bá jẹ́ yọ sàká òun lè máa kírun. ìwé zaka yẹn wọn ò lè yọ wọn bá yọ zaka fún yẹn tó lè yọ fún ló ti kú. òun náà pèpè pé òun gan náà ti di anabi ọlọ́run lẹ́yìn ẹ̀ lóbìnrin kan Sahha bintul taglab òun ló ti sáárà ọ̀nà àwọn lárúbáwá òun lárábìnrin ńgbọ̀ ya ẹ̀mí lò ẹgbẹ́ mi àti lọ àwọn ọ̀nà ti dànà bí ọlọ́run tó ń rí nǹkan ọba lọ darapọ̀ mọ́ Musailatul Kadhab tá a sọ̀rọ̀ rẹ̀ kódà padà fẹ́ padà fẹ́ obìnrin yẹn títí tí tó fi kú. lẹ́yìn ikú ẹ̀ arábìnrin padà gba islam padà ọsẹ́ ní kó lójú ọ̀nà àánú ẹ̀ ó kú sí ilẹ̀ misra nínú àwọn obìnrin tí a pèrè àwọn lánàbí ọlọ́ọ̀ni nínú àwọn àmì àtúbọ̀tán òun ni ja àwọn àwọn ara àyà sí àwọn ní turkeys ó Europe ni Turkey wà Istanbul ó dà pé ní capital wọn. ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn ní nǹkan bíi six fifty six ìjìrì a sì wà ní fourteen thirty six sísìn tó ti ṣẹlẹ̀ ní six fifty six nínú àmì àtúbọ̀tán ni òun ìjà àwọn ọmọ góòlì tó ṣẹlẹ̀ àtúrùkì yìí àyà sí àwọn tídùlù kọ̀rọ̀nì àwọn ọ̀ràn mẹ́yìnlá ní parapọ̀ tí wọ́n jẹ́ Turki ṣùgbọ́n gbà tó kọ̀rọ̀nì ní dé ọ̀rọ̀ tó jágùn ni ó ṣe ó ṣe àwọn kan nínú àwọn tí ò rí ṣe mọ́lẹ̀ tá à ń pè wọ́n ní Yájújù wa Májújù àwọn Turki ti ń bẹ lónìí ẹ̀yìn ọ̀dọ́ wọn ó làwọn Yájújù àti Májújù òní atuni zubara le adid tí dùkọ̀ní ní sọ pé wọ́n lọ bá òun wá irin tó tóbi wá òun ló fi ló fi sí wọn pa àwọn ẹyọ kánú mẹ́ńlá nù rán tí òrì sí làwọn Turkey bẹ́ẹ̀ bá sì rí ẹlòmíì nu wọn náà ẹ mọ̀ pé èèyàn fi gbọ̀nà mbẹ́ ẹ bá lọ mọ́kà ẹ̀rọ àríyàn apá ẹlòmíì fẹ́ẹ̀ tó kan nínú ọ̀ràn wọn. ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn nínú àmì àtúbọ̀tán ni tó bá dàmì àtúbọ̀tán yé ara àwọn èèyàn tí wọ́n jálábò sí tí wọ́n máa jẹ àwọn èèyàn níyà tẹ́gbẹ́ lórí àbòsí ni bílálà ẹlẹ́nu bíi mẹ́rin mẹ́fà pánàbí ṣe wínú onísìnfà ìlàgbọ́n nísàlẹ̀ tí ní bílálà ẹlẹ́nu mẹ́rin mẹ́fà nísìn tí wọ́n fi ń ná àwọn èèyàn ọláwọn ìran èèyàn méjì ń bẹ́ mi ní ummati nínú àwọn àjọ mi lámà ara huma èmi ò rí wọn wọn ò sí lásìkò tèmi ṣùgbọ́n wọn ó dìde lẹ́yìn tí mo bá lọ tán nígbà tí ń kà wọn ó ọláwọn èèyàn kó dìde máa hàn sí yàtọ̀ ka adùnábi albakara pàṣán tiwọn tí wọ́n máa lò bí ìwú màálù ni tó yà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ lẹ́nu nàgbà ìtì níbílà lẹ́lẹ́nu mẹ́fà mẹ́jọ mẹ́wàá nísìn yàtẹ̀rẹ̀fọ́ nàbí hanas wọ́n máa fi nàwé yà nínú àwọn àmì àtúbọ̀tán oníkẹ́sìràtúlẹ̀ haraj kíkípani kọ́pọ̀ láyé táwọn èèyàn máa para wọn àmì àtúbọ̀tán ni torí àsìkò ìrora máa wí ìyáwó lẹ́ àmàna kọ́mọ́ ìfọkàntánimá kí wọ́n mú kú ní ẹ̀mí ọmọnìyàn àmì àtúbọ̀tán ni nínú àdísì tí aṣíwájú wa Abdullahi bin Mas'ud gbà wá anábì níwá ìdádó ìyẹtìlá amánà tọ́ba di wípé àwọn èèyàn ń ra àfọkàntẹ́ láre fantazori sáà anábì ní amọ́bùlẹ̀ máa rí pé èrè péjọ làlìkí àmọ́ òde láì máa rí wọ́n wá bàdá bilé rẹ̀ wípé wàkẹ́ fàyìndọ̀ àtúwà ya Rasulullah bọ́ọ̀lù àwọn yóò ṣe máa ra àmánà láre ní òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lá ìdàwùsídàlẹ̀ àlàámọ̀rù ìlàgbé ìrì àhàlì gbogbo àtà bá ń fọ̀rọ̀ ti sọ́dọ̀ ẹni tọrọ ọ̀jẹ́ má àwa náà mọ̀ wípé kò tó kọ̀jẹ́ bá lé ẹ̀dẹ́ wọn rí kò níyàwó lẹ́kọ̀ọ́ lọ́ máa ń lé kó ládìbò kánsílọ̀ fún un tani lọ máa sọ̀rọ̀ àdúgbò wa ní secretariat kí lọ́mọ̀ tí ó sọ a sọrọ yìí tọ́rọ òun fún ọ̀fọ́wọ́ ọ̀lọ́mọ owó oṣù tòun sì dúó ọ̀lẹ́ni tí ń darí agbésẹ́ agbára ibi tí a èròjà agbára wà lórílẹ̀èdè a pè lọ́yà lábíṣẹ́ mínísítẹ̀ sọ́jọ́mọ́sẹ́ ara mi àtúbọ̀tán minister of petroleum kí lọ́kọ́ medical doctor ara mi gbogbo ẹ bá ti ń gbé ọ̀ràn ti sọ́dọ̀ ẹni tí lónìí adábìnrin sáà ẹ máa retí pa àtúbọ̀tán ti dé nínú àmì àtúbọ̀tán òun ni ìtìbáwò súnà nílẹ̀ kó máa mílẹ̀ máa dìyà àwọn àlùmọ̀ tí a ti kọjá kọjá pé tí wọ́n ń ṣe òní ọmọ wu àlùmọ̀ yìí àmì àtúbọ̀tán tí wọ́n máa ń ṣe òní ọmọ wu àlùmọ̀ yìí àmì àtúbọ̀tán ni onírànà kalawa náà ń ṣe nísìnyí tó ń fi ta tó kọ́ sí wọn bá a ṣe ìyàwó èyí táwọn bàbá wa yìí bá ṣe igi tí ń so ọ̀dọ̀ ayé lójúmọ́ wọ́n lè pé káà bàbá ó tó bẹ̀rẹ̀ igi àwọn ọkọ̀ sálága ìdúró alága àjókò ìjókò tí a bá pè mí sí èmi máa sọ fún pé wọ́n fọ́ mú kan táwọn alága àjókò alága àdúró ni wọ́n bá so igi ẹ mo ti lọlé tó bá yìí ṣe pa ẹ̀mí ní ìbáṣó gbọ́n palẹ̀ tí kò sí àmì àtúbọ̀tán bàbá nígbàgbọ́ sí tẹ́sìn wáwúwá àgbọ̀dọ̀ tó máa yà wíléwílé ibẹ̀ lẹ́yìn ti di kéèkì lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ àdínú ètò ìgbéyàwó bàbá ara ìmá fẹ́ràn táwọn ẹlẹ́sìn jọ́hùn tí wọ́n ń ṣe ó wọ̀ ju ti alọ́ bàbá tó ti ń ṣètò wọ́n ti fi kó o ká síwájú ẹ̀yìn àbá ẹbà lè fún ìyàwó ló ká àbáàná ọba rí ọya ọba ìyàwó bọ́wájú ìyàwó bọ́wájú kìlọ́kàn ọya kò ká bọ́ ọpẹ lọ́wọ́ kìlọ́kàn ẹyàwó ìyàwó náà ọkọ náà fi bọ́ ìyàwó náà fi bọ́ ọpẹ lọ ipò àfáà mi ti kọ́kọ́ lórí ẹ̀ ti sọnù tí ọba tó ba tí mo bá ti ké tí mo bá ti ká yà yìí débì kan tẹ́ bá ti gbọ́ nǹkan yé kẹ́yìn ló ṣe tó bá yẹ kẹ́yìn ṣe o ẹ ti nàbà sì sí orí ẹ tó ti lọ ó ti kókó ti sọnù ìmáyà tí wọn máa gbé abáde mi kíni wà máa wà máa wà máa wà máa <laughs> lọ́kọ̀ àti ẹ̀wọ́ bá máa wà máa làwọn lójú àgbò àmì àtúbọ̀tán lè bá ti kà lẹ́ẹ̀kan kó wọ́n mọ̀ bára wọn sùn lójú títì àwọn lẹ́yìn kí ẹ̀tẹ́hùn fẹ́ gbogbo nǹkan yín ṣe jọ àwọn tí ń ṣe wọ́n ti fi òwò ṣèyàwó lọ́dọ̀ àwọn èbó ẹ̀yìn náà ti jẹ́ ṣe wù yín wọ́n ti kàrà kárẹ̀ ètò ìgbéyàwó pé kí wọ́n wá bára wọn sùn lójú àwọn èèyàn wọ́n lè mọ̀ bí ọkọ ìyàwó ṣe mọ ìyẹn àwọn sì ní mọ́tẹ̀ yìí àwọn làwọn kọ́ ṣe gbogbo tí wọ́n bá ṣe lọ́dà ara mi àtúbọ̀ tán ni. ìtànàbì gbé kalẹ̀ ọ̀dọ́ alójúmọ́ ó yìí ti sọ kó tó ń pò láyé ó ní látàtàbí àná sánàdà lẹ́bìnrin mi kọ́bìlìkùn ìṣe àwọn tí wọ́n ṣáájú yín ni wọ́n máa wù yín tọ́ba nìkan yà yé. kódà ṣíbùrọ̀ bí ṣíbùrì sísẹ̀ntẹ̀lé lẹ́jọ́ máa ṣe ẹ̀bùn pàtàwà náà kó wọnú mss àwọn èèyàn dó jìnà wọ́n lọ́wọ́ tó gbàjó ìyá ń dìyín ẹ̀sà nígbà tí wọ́n náà ni wípé àwọn tí ń fi ìlú kó àwọn ọmọ wa lọ ẹjọ́ àwọn náà ó si sí nígbà tí wọ́n lù ọmọ wọn wò lẹ́múdé ọmọ tí iná tún èyí tó kọrí ìjọ nebrosis ọlọ́gbìn mọ́mọ̀ kan nínú ilé tèmi nínú ilé wa òun ni kwaya leader ìjọ tó wà ó orin náà ló sì ń kọ́ orin tẹ́ ẹlẹ́sìn kún ọlọ́nu wọ́n lọ lọ́dọ̀ tàwọn tànà kò lè lọ́dọ̀ ti yín kọ́ lọ́gbọ́. àtàná òfò orin àti wọn tẹ̀lé a ẹlòmíì wọn fi ni. gbígbà ìtọ́wá ti jẹ́ pé bí ilé wa ṣe ń ni ní ọlọ́run ní jẹ́ sí wọ́n fi lè mọ́mù mí wọ́n ní sàwúsùrù ọ̀sẹ̀lẹ̀ mọ̀fá mo ti sọ́rí mọ̀fẹ́ nìkan sọ̀rọ̀ pé ah, ẹ mọ̀ máa kírun ní ọlọ́gbọ̀sí ah, kankan ọlọ́wọ́ kí mo tọ́ bá fẹ́ wá máa kí máa bẹ̀rẹ̀ masáàsì kò lè mọ̀ọ́lá má dàkínú lé ó níbi masáàsì bò masáàsì lé yín náà masáàsì lé àwọn ó ní tí màá mọ àwọn bá fi kírun tọ́lọ́ bá fi lè gbà bóun ọ̀bá forí kalẹ̀ wọ́n wà nìjànà tí a kò rí mọ́mù náà dáadáa ó ní tọ́wọ́ mú ìmọ́mù lé àwọn tí tọ́wọ́ fi lè kírun tó fi wọ àlìjánà bọ́wọ̀ ọ̀bá fi orí kalẹ̀ fọ́lọ́ ilẹ̀kùn àlìjánà ń ti sílẹ̀ wọ́wọ́ tí a kò ọ parí ìmọ́mù náà ó fi lè ṣe pátápátá lọ́kàn ìsí àwọn tó ṣáájú wa olówùwà tánàbí ni ó mọ wùwà tó bá ti kẹ́yìn ayé gbogbo ẹ̀ náà la ṣe ń ṣe omi ń bọ̀ àti wà náà ní sìn tẹ́ẹ̀ni jáwọ́ èèyàn sùn ládùúgbò bẹ̀lá tún ní kọ́dé gbogbo ẹ̀ láyé fi jó tí jìbìrìlù fi padà sí ọ̀dọ̀ ọlọ́ ìjó la fi gbogbo òru jó tí jìbìrìlù padà sọ́hùn àtàmọ́tò láyé lè fájìrì tí fájìrì fi là ìbúlẹ̀ ìbúlọ́ mo rí kẹlẹ́ nu jọ́mẹ́ta yìí ó ní ohun gbogbo èèyàn sí lè látúlè kọ́dìrì àti àwọ́ọ̀dù kọlọ́parí lóru yóò tó fáwọn èèyàn láwọ́ọ̀dù kèésà níyà tó lọ́la fi ṣe ẹjẹ́ àsòdodo ọ̀rọ̀ fúnra wa ẹjẹ́ padà sí fi táwọn tàná fi ṣe àkọ́dẹ̀ wo lọ́sọ̀kọ́ náà fi káwọn èèyàn jọ lóru pé wájú ẹsẹ̀ lè látúlè kọ́dìrì kálukú tọ́bọ̀ mọ̀ pọ̀ òun ọ̀rọ̀ ara òun ó pàtàkì sí òun ó dìde ọjọ́ sí fọlọ́ pọ́pọ́ amẹ́rin lọ́ba lè ké láti sí máa kìlọ̀ ìgbélò làwọn aṣọ di tẹ́ta fún àwọn ìlànà ẹwà ẹwà wọ́n sì kan lọ lẹ́dùgbò mi wọ́n jẹ́ sùn àti wá wí wọn àpèsè bára yín náà nìyẹn wọ́n pè ní sùkúl sàbàn àti tẹ̀lẹ́tùkọ́ di tiẹ̀ tún ọrùn tiẹ̀ tún ó tún kí díẹ̀ pé òun ló runú tẹ́lẹ̀ ká tẹ̀sí lónìí táàrọ̀ ọlẹ́sìn kankan ní sùkúl sàbá táàrọ̀ fún ọkùnrin kankan mẹ́rin mẹ́rin ẹ̀wà máa ń ní ọ̀rọ̀ yẹn kó dìde táàrọ̀ wọn jẹ gbádùn ní sùkúl sàbá tó tọ̀lọ̀ wọ́n sì kọrin kọrin wọ́n lù tí lè mọ́ tí nǹkan kan bá jẹ mẹ́mẹ́ náà ẹgbẹ́ òdìdé tààrọ̀ ó sì bẹ̀ lọ́ọ̀ kálukú bẹ̀ lọ́wọ́ ẹ̀ ayé tó ti na nàárù nìkan ní ìyẹn sí tòun àti pẹ̀lú ọ̀pọ̀ lálẹ́ mọ́ wọ́n sì fẹ́ pawó wọ́n ti fi ọ̀sán ẹ̀ sí ibi ọmọdé pé wọ́n sọ tí ò sí lọ́jọ́ ìbí yìí òrùdọ̀sán náà bí ah, òrùdọ̀sán ọ̀tí dáa wọ́n bọ́ lọ́wọ́ máa fọ́ mọ́rù àwọ̀ òmù wọn ọ̀sán bí ẹ́ ló mú wa ìlànà àwọn tó ṣáájú wa là ń tẹ̀lé olófà àwọn tí wọ́n mẹ̀sìn lẹ́sìn wọn ìwà kankan díẹ̀ ju kí wọ́n rí ọ̀nà ọlọ́run oníwòbí ní sẹ́gẹ́gá tọ́yàtọ̀ sí ti tọ́lọ́ ní kí wọ́n ṣe àtànábìrì ànáfi ní ibi wọn bá gbẹ́sẹ̀ sílẹ̀ inú ọmọ afẹ́ gbẹ́sẹ̀ sí tọ́ba dàtúbọ̀ ala àtàlà òdàkàlù ojú ọ̀rà gọ́bì kódà wọn bá wọnú wa gíríntì ládàkàlù tùmọ̀ òun náà ni ó wu ẹ̀yìn náà ilẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ wọ́n lutí ńlọ́tú wù yìí àwọn lu ọkùnrin náà fẹ́ ló tún wù àwọn èèyàn ẹ̀sìn wa ẹjọ́ yíya kódé ọba ń pé mùsùlùmí sí gbogbo tọ́lọ̀ fún níjọ ẹ níjọ ẹ máa èèyàn sọ̀rọ̀ ètò dòdòdó pàápàá àwọn obìnrin inú ìjọ wa lónìí mùsùlùmí tiẹ́ dìde irú kiri ọkùnrin ẹ wá nínú ẹlẹ́rọ owó oṣù gbà gbogbo ọlọ́wọ́ ọ̀fẹ́ làwọn làgbé lárugẹ làánà ti kárí gbogbo ayé wọn ti fún aká níbo ti wá wáyé ọbẹ̀ jẹ yó tó sì ṣèfì ọlọ́run lójú ọlọ́wọ́ mọ̀nà tí wọ́n gbà fi tí ó fi gbọ́ mi yàn mú jàlábí ọkùnrin lókùn tí wọ́n wọ̀ ṣé agbàgbé sáwà àfa agbàgbé anabini mọtàṣáfì àti mínà nìsa ìbìrìjà wọn máa ń gbogbo obìnrin tó ní aṣọ ọkùnrin ló wù tó wọ́n máa wọ̀ ẹ̀yìn ìyẹn sọ fáwọn ọmọ yín lé ìní oúnjẹ òfin kánú gbogbo òlu wọ́n tún rí lọ èrè náà rí kiri gbogbo wa náà rí bàbá fẹ́ kankan tá a lẹ̀ pósítà bẹ́ẹ̀ tí ìfi fọ́tò àfọ̀nwá àṣìṣì ká ẹ ya fọ́tò káàkiri ìlú ẹ̀ tí ìgbà ṣe torí anábì sì ní láyé dúkúrú ní màláìka tó bá yí tán màláìka òǹkè òní wọnú ilé kan tí ìwà wòrán bá ti wà bọ́ ọ bá ti ń dá kọ́lé òfin lùkún ìlú tẹ́ ẹ bá ti jẹ́ fọ́wọ́rán lẹ́sìn bá fi bá gbogbo ayé jẹ́ ọlọ́màdé kò kí àwọ̀ àìsẹ̀ sí ní tàwọn olóṣèlú lọ ní wọ́n bẹ̀rẹ̀ lè máa lẹ̀ máa wá láà wọ́n bá débẹ̀ ìgbogbo lọ́gbà ebó gbowó bò ọ̀rọ̀ wọn mi dẹ́wù ó ti parí wọ́n ti lẹ̀ mọ́ra ọjọ́. àdánwò tá a kan nù ẹ̀sìn wa yájú yíya ara mi àtúbọ̀tán ni gbogbo ìgbà tó bá jẹ́ pé táwọn tí ò lẹ́sìn ṣe olúwàwá náà ẹ̀ torí pé tí wọ́n lẹ̀ kọ́ta ọ̀gá wọn òun àti pàtàkì nù jọ wọn jọ dúró ara wọn pastor àti pastor ní ìdí mr mrs jọ wà náà bá ti yín débẹ̀ ẹ bá gbogbo tó wù àwa náà ṣé wù àti ṣé ha yóò ara tó bá ti lọ bẹ́ẹ̀ kó lórí odiri ẹ̀mú ni kémi àti àti di orí ara wa mú ọlọ́run fẹ́ lu ọfẹ́ lu ayé bolẹ̀ nù tọ́ba ti di wípé ìlànà àwọn kan tó ti lọ olóhùn yìí ti tiyín lọ àwọn sàábẹ́ wọn pé ṣé àwọn Yahudi àti lọ sọ anábì ní fámà tani ọba tún jẹ bẹ́ẹ̀ mọ̀ sọ fún pé lànà tó ṣáájú yíbọ̀ báyá ma wà wọ́n yẹn jù lọ ẹ̀dẹ́ wá béèrè pé ta ni ó jẹ? jẹ́ ọlọ́run nínú àmì àtúbọ̀tán òun nígbà tí ẹrú tí bá ń bí olówó ẹ̀ ń bí ọ̀gá ẹni tọ́jú ọ̀gá lé lórí ẹrú ló abẹ́ máa ojú ni wọ́n ìran ẹrú nínú ọ̀rọ̀ ẹrú tí ń bẹ òun ni ẹrú tí wọ́n máa ń pè ní umul walad ìyá ọmọ ẹrú ni lọ́dọ̀ olówó ẹ̀ nígbà ojóbìnrin olówó lẹ́tọ̀ ọkọ máa wọlé tán ó lè máa bá ṣe àṣepọ̀ irú ìtọ́kọ àtìyàwó máa ṣe sẹ́wọ̀n pípọ̀ ṣùgbọ́n nítorí wípé òun ló ní ẹni tó lẹ́rú ìlọ́lẹ́rú ẹni ọlẹ́rú ló ní kíni ọlẹtọ ọlẹ́tọ̀ ẹ̀nu ṣẹ̀ríà ṣùgbọ́n àní pé àjọṣepọ̀ wọn yẹn ní jìmá ohun tí wọ́n pè ní tasarra ọ tasarra tọ́ba wá ṣẹlẹ̀ tọba bímọ ọmọ yẹn kèé ṣe ìyálé ọlọ́mọ ọmọ tí èèyàn bá bí lójú ọ̀nà sínà táwọn bàbá òfò ń yàwó yàrá tó fún lóyún. ọmọ náà ìyanu àwọn tí ń pè ọ ní sẹ̀rí òye ó Ma mọ́ àtẹ́sẹ̀ ń bẹ̀ ọ̀pẹ́ kọ́ ọgbọ́n mọ́ ọmọ lọ́gbà ibo ló dáná ẹni tí ọ̀ dáná mọ́ nínú sẹ àbẹ́ òní bàbá mi àṣìṣe ni wọ́n jà á máa ọ́ wọ́n jà á máa pé náà àwọn ṣe bí èèyàn ọmọ nígbà ìgbéyàwó tó yẹ Ọ na-azọrọ di èèyàn èyí tó bá jọ máa sì náà òun ni máa fi ti sọ́dọ̀ yá ó kọ̀ yẹ́ ẹ̀ lọ́mà jẹ́ nínú ṣẹ̀ríà ẹ bá gbọ́dọ̀ pẹ̀ nìkan ní Abdallah bunu Rahma àwọn ẹ̀ tí ọmọ sí náà nítorí wọ́n máa ṣe nù tí kálukú fi máa abdulrahmanu bùnú sula ó sì mọ̀ pé léyìí ọmọ sílálẹ̀ ọmọ sílálẹ̀ yìí ó ní bàbá jẹ́ lè fi pè ọ́ torí kò ṣe yìí ṣùgbọ́n ara rẹ ló ti jáde kọ̀sẹ́ni tá a fi ọ́ fún jùyà náà lọ. onára máa pè má. ṣùgbọ́n tí wọ́n bá ṣe wípé ẹrú ni lórí ẹ̀tọ́ ni olówó ẹ̀ fi bá lásìkò ọmọ tó bá bí ọ̀gá rẹ̀ náà ló ní ṣe àpótọ́gẹ́ ẹ̀ bá ti ní ọmọ ti dùn ọmọlúwàbí ìyẹ́ ẹ̀rú sí ọmọ ọ̀gẹ́ni ọ̀gẹ́ni pọ̀rọ̀pọ̀ yìí ó làdá bìbí ní àǹtálìdàlà amátú rọ̀bàtà tó bá di wípé ẹ̀rú ń bí ọ̀gá ẹ̀rú ń bí olówó ẹ̀ àmì àtúbọ̀tá ni ara mi àtúbọ̀tán ni. nínú ẹ̀ torí àsìkò mọ ẹsẹ̀ fẹ́ẹ̀ débi iye bóyá ó ti pógún nínú ọgọ́rùn-ún àti mẹ́kànlélọ́gbọ̀n òun ni fòórù nìsá alikasiya ti láàrìyàt nígbà ọba di pípa àwọn obìnrin kaasiyat táwọn bọ́ sọ lẹ́yìn tí wọ́n ti ẹbá rẹ̀ pé sọ tí ó sọ fún ipò wọ́sọ ṣùgbọ́n àríyáàd gbogbo tó yọ fásọ́bò ni wọ́n máa wù sóò tí máa rí ẹ̀bùn wà sí náà lérè tí ọ̀bá rí yọ wọ́sọ tí ó kó ohun ṣe kíni òun wọ́sọ ṣùgbọ́n gbogbo tó yẹ tí ó fásọ́bò gbogbo ẹ̀ láàmà rí tí è aṣọ inú yàrá láàrin ọkọ síyàwó nǹkan daa n'ode abụrụ àbúrò mama nsọ mo máa ń sọ ọlọgbéyàwó mú mi lọ ọ̀nà tó jìlá sí lọ tá mú ọkọ pọ̀ tá dà mú ọdọ ya yẹn tẹ̀lé jáde aláhàkùbà nígbà jáde mo á ń léèrè mi àbúrò oníkiri oníyàwó ni sọ̀wọ́ ẹ̀tùn mọ́rẹ́ látún wọn sẹ́ńbì èmi ẹ̀kọ́ èmi olówó kẹtí mi ọ̀sà oníkìlódé kí láàmà sanwó lé lórí gbogbo ohun tó yà á náwó lé lórí tí wà tí ọjọ́ máa rí lé gbogbo ayé tí ọ̀sánwó rí ó ti ń fún wọn wò lọ́fẹ̀ẹ́ ìwà lè lọ ẹ̀sán owó ọmọgọ̀sí owó ọmọgọ̀ lọ́sán aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí lọ́wọ́ ó fi ń ṣe gba ìgbéyàwó àdábìlẹ̀ máa rí tó bá dàtú pọ̀tá yé káṣíyàt àwọn obìnrin tí ó wọ̀ṣọ ṣùgbọ́n àríyàt tẹ́gbẹ́ òun rẹ̀ ti wà mẹ́ìláàt mùmìláàt wọ́n máa tẹ̀gbẹ́ tẹ ojú ọ̀nà wọ́n máa rin àríyá tẹ́gbà wọ́n tún máa ṣe bí ẹni tó gbọ́ fàájì toríta wọ́n máa rí ẹni tó lo ìjà bí ẹni tí ojú rí ọ̀la ẹni fi tí ìyá jẹrẹ ṣe àdìrú àwọn ni máa ìlàt mùmí láàt àdúwọ́n tó máa rìn ní akọ ìrìn tó yẹ kẹ́ni tó ṣe tọlọ́hún tó gbọ́ tọlọ́hún kọ́ máa rìn àwọn ni wọ́n tó máa rìn anábì ní wasallam la yadkhulna al-janna gbogbo òrùn obìnrin tó ti gbọ́ yá ọmọ rẹ tí ó ń jáde lọ tó fi gbogbo àyálẹ̀ tó ń wòran tó ní ọmọ tí ayé bí láyé ń pà ọmọ rẹ káyé tí ń bílẹ̀ dẹ́yìn o òbí máa rí o ẹ ẹ ti pọ́n ní ẹ nígbàjá fi fún yọjàbọ́ yọjàbọ́. gbogbo wa la jókòó wá tá arọ yó kálukú náà ní lẹ́ẹ̀dẹ́ wọn ìyàwó tẹlomi tiẹ̀ láwọn jókòó tínú tiẹ̀ náà ń dùn a ah, ọmọ tó gbà fẹ́ ni mo fẹ́ ọmọ tó rí ta yóò ṣe lọ ẹ̀ ṣe ẹ bá yóò wípé ìyàwó tèmi ni mo fẹ́ sọ́jẹ́ ìyàwó mi àbí àǹfààní àdúgbò fọ́ọ̀mù kan ọba tí lóun ọjẹ́ ìyàwó ọsọ fún un pé lọ́lù jáàbù wọ́n mọ̀ ní kankan lára fi ọlọ́run ni ọba ní èmi ọba my dead body àbí àbí ó ti fi bó náà kọ yọ kàkà fún ọ ni ṣé nǹkan ọkọ lu yìí àjọsọ̀rọ̀ ilé ń bàtà àbíjọ fẹ́ náà. mo ti máa ń tí ń bá àbúkí rìn mo ti máa mo ti máa bí tẹ́ bàjá ẹ̀yà mi ni kìí ṣe mi àwọn mi náà bàbá mi náà wọ́n sì máa ń gbè lẹ́yìn kọ́mọ wọn kọ́mọ sí tọ́lọ́ wọ́n bá gbọ́rú ẹ̀ wọ́n bọ̀ kọ̀ǹgà jà sí kọ́kọ́ lọ wà nǹkan ló ṣe yín wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún yẹn tí ó fi lékún lẹ́sìn ọlọ́ba nǹkan ọmọ ya mi kan tó mèsì ọ̀rọ̀ ọlọ́run sì jó mèsì nílé àná ọfẹ́ ìyàwó ẹ̀ kò lò jáàb ṣùgbọ́n pọ̀ ọlọ́dọ̀ ẹ̀ wọ́n jọ yé ìyàwó ló ìyàwó gbé délé wọn làwọn spark gbígbà a fi wáyà kan wáyà ti tina sa ah, ah eléyìí ọmọ wa kọ́ sí ìdáná

ẹtí ìgbà yìí lọ́dọ̀ yìí ẹ̀ẹ̀sì bínú ó sì ádẹ́lé ìtọ́ ajẹ́kọ̀ọ́ ní ọ̀fà bínú bá pa àwọn gbà ọ̀tọ́ mà ní ẹ máa rán sí ọlọ́run lọ́ni gbogbo ẹni ọlọ́run bá lọ́ọ́ máa rí tayọ ẹ̀ níbi ẹ̀sìn ọlọ́run ọ ní ọkí ọ ní inú ẹlòmíràn bàjẹ́ ọlọ́run ṣàánú wa àmì àtúkọ̀ mọ̀ ká fún nínú àmì àtúbọ̀tán òun ni tó bá di wípé ẹni tí kálukú bá mà lókù tí ń sálámà sí àmì àtúbọ̀tán ni tí ò tí mọ̀ ṣẹlẹ̀ ó ẹni tí kálukú wà ní pọ́ ọmọ mùsùlùmí kà sálámà sí a máa dá pé èèyàn sálámà sí abúrúkiri sàlámà àlékún àwọn yòókù tó jókòó àwọn sálámà. ó ṣe jẹ́ àbábùláì nìkan ló dápé àbábùláì sàlámù alẹ́kùn torí pápá àbábùláì nìkan ló mà ní ayọ̀ àmì àtúbọ̀tán àmì àtúbọ̀tán ni tọ́lá náà bì ní ìnàmì àṣírà ti sà ó nínú àmì àtúbọ̀tán ló àyàmú rọrọ jùlọ fìlì masjid kẹ́nìkanu máa kọjá ta masáàsì kọ́tí ẹ̀ tó máa kọjá kó jókòó bẹ̀ bá ṣe jókòó yìí láàyè fi àtẹ̀yìn. kọ́mọ̀tì ẹ̀rán ti kọ́ ẹ̀kọ́ wọ ọkọ̀ forí kalẹ̀ kọ́ lọ mọ́sáàsì kó tó jókòó ìwẹ̀ ẹ̀kọ́ ni torí bí awọ ilé ọlọ́run só lè lọ eh, bàbá wa sólógbò kọ́ kàwọ́ bẹ̀ garagara kàwọ́ àmọ́ yọjú kiri kó tó jáde àwọn nùgárì wọ́n ọ ọba àti àná àbásálámà sí olóko ṣùgbọ́n nílé tí a máa ń pẹ́ kéèrò tó rí bẹ́ẹ̀ wọ̀ àti láyé tó kàn ọ̀pọ̀gbà ní àwọn bàbá wọn bá wọ́n máa rẹ̀ yìí bí ọba méjì tó àwọn bàbá olóko bá ń gbọ́ wọn bá ní sọ fáwọn bá wọn máa tún ṣe torí mi àmà rẹ̀ ìjọ bàbá méjì ni mo fẹ́ lọ kí bá tẹ́ni bàbá rẹ̀ jù kọ́dà èmi kọ́ láyé èmi láyé lébẹ̀ lájọ́ náà lèmi ò ti sálámà sí àmọ́ àmà rẹ̀ jù ni. lèmọ́mù ò lè gbọ́ pé ọmọ ìyá àwọn ọmọ kéwòkadé bí rẹ̀ bí ọyẹ lọ. ṣùgbọ́n ìyá náà lè bara yín jẹ́ lọ́dọ̀ àwọn ọba ẹ bàbá mi ilà bùkú fi ń ọba ńgbẹ́ bá débẹ̀ pé pọ́njú mẹ́mẹ́ yàtí tó ti máa retí owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ nítorí ìtọ́ bá ń bọ̀ inú bí ó pè bàbá rẹ̀ jù yọ́ rẹ̀ jù tọ́rọ mọ̀ kó ẹ̀yìn lọ bẹ mẹ́ta sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ sì ní lílọ ọbẹ̀ yín ọyẹ máa pè ń kó níbi tí wọ́n ti jáàmù bọ́ síbi tí wọ́n ti rálìkì àmọ́ ni òun lọ́pàá tọ́dọ̀ wọn ò fi dùn wọ̀ mọ́ ntí ọ̀fà tí a fi àwọn tí àwọn tí ó ṣe wọ̀ lọ́sùn náà ni ilé débẹ̀ máa sàlámà sáwọn nǹkan yí àwọn ṣùgbọ́n tí ìmọ̀ bàbá wà rẹ̀ dáadáa ti àwọn ìmọ̀ wọn àbá àti máa ń rìn lábẹ́ àbùkù ni láàbá àti nǹkan bá yí kò gbọ́dọ̀ máa tẹ́rí sí ọ̀dà tí mo bá débẹ̀ àní máa sálámà sáwọn tá a mà nìkan àyíbẹ̀ ká ti lọ ànábì lẹ́nu mi inú yọ wọ mọ́sáàsì kò ní fọ́lọ́ ní ọ̀pá àrùn méjì ilé tọ́lọ́nù ẹni tí ọba yà ti sínú wa táì lọ bàbá yà lọ sàlùwà lọ rákà méjì ó tó lọ o kọ̀ọ̀kọ́ lọ́hùn o kọ́mọ́jẹ̀pọ̀ wà bí láì kí o nǹkan mi ilé máa ń yẹ̀yàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ báyìí ti gbọ́ ká máa mú lónìí àǹfààní táwọn ṣe náà nu tá bá ti gbọ́ gbogbo nǹkan yà ní máa jókòó nu wá àsìláyìí asámà tó ṣe ẹyọkan àníyàn kan ti mú àyè ti fi kúnnú ìmọ̀ wa náà nìyẹn ọlọ́jọ́ òwúlò fa wàhálà yusallimu rajul la ala man ya'rifu anábì ẹnì kankan ní yíwọ̀ gbọ́dọ̀ tún sálámà sẹ́nì kama kọjá pé ìkìdẹ̀ ń tọ́ ọba mà ẹ máa fọ́ sálámà ká láàrin ara yín anábì ní tẹ́ ẹ bá ń ṣe tadkhuluna jannata rabbikum ẹ ń wà jìjà náà lọ́nà ẹ sì fẹ́ràn ara yín nínú ẹ̀ òun ni nínú àmì àtúbọ̀tán lọ́wọ́ àfọ́ṣù tìjára kó o sì sí ọgbà yìí kan ìjàmbá ti gbà yìí kan ọgbà yìí wà musharakatul mar'a àti saudi àfi tìjára wọ́n bá àtìyàwó ọjọ́ lówó pọ̀ àmì àtúbọ̀tán ni o òkìlẹ̀ sí tẹ́ǹdà pọ̀ wọ́n ní ọtọ́jú ẹ̀ wọn bá ti jọ ń dòwò pọ̀ àmì àtúbọ̀tá ni saitara tó bá tó jára àdàsó kọjá pé àwọn kan ni wọ́n gba ọjà kan sàǹkọ́ wà nàìjíríà ìfẹ́ dákun yẹn gbogbo owó tó yẹ kẹ́lò mi ò ṣe ẹnìkan náà lẹ́yìn bàbá mi yẹn o ara mi àtúbọ̀tá gbogbo ọ̀rọ̀ mi ò tún yóò lẹ́yìn. kébì ọ̀fọ́mú lé ìwọ náà fọ́mú yìí ìwọ náà fọ́mú yìí gbogbo ẹ̀ pátá ẹnìkan ara mi àti wọ̀tá ni táyé bá ti tẹ́tẹ́ tí ó parí bẹ́ẹ̀ sì máa rí mi àmì ni hadith tí sallam tó fún wa lórí nínú àmì ó ti pọ̀ láyé wọn náà máa fi tẹ̀gbẹ́ ní máa fi ẹ̀rí jíjẹ́ pamọ́ nínú àbí àtúbọ̀tán oníká ìmọ̀kan ọgbà yìí kan káwọn èèyàn ọmọ mà kàn ọmọ nímọ̀ ẹ̀sìn má anábì ní àbẹ́yìn náà yẹ́dẹ̀ sáà là àjẹ́ àmà ó ní tó bá kú ọjọ́ díẹ̀ tọ́lọ́wò ní láyé mọ́ yóò fa òfin àlẹ́ ẹ̀yìn ọlọ́wọ́ pé wọ́n ká ìmọ̀lẹ̀ kò ní sí màmá wọ́n yá fi ṣòfin àlìjáhàlì àyèmọ̀kan ló kù tí ó gba àyíkan nínú àmì àtúbọ̀tán kẹtọ́ra tó ṣọ wọlébọ̀ táwọn bá ti pọ̀ láyé ayé yà mọ́ àgbẹ̀ àsìkò tá a ti ẹ̀ wà lé òkè ọjọ́ láma wa ẹ má bínú ó dàgbé mo ti kú lọ́sùn ẹ̀rọ mo sáà sọ̀rọ̀ ọ̀sùn láti mú ẹ̀ ti bí wọ́n wọ́n pín in láàrin wọ́n fi láti pín in ní gánà gbogbo ẹ̀ hmm. <laughs> táwọn bá ti pọ̀ láyé àpẹẹrẹ àtúbọ̀tán ni ó sì ti pọ̀ kókálùkù ní sáwọn ọkọ ń sáwọn síyàwó ìyàwó náà sì ń sáwọn sọ́kọ ọlágbára kó fi kówó ọbẹ̀ ṣùgbọ́n gbò ti mọ̀ pé bóun fi kún bóun ní bóun fi kún bóun ní lọ́wọ́ ní sá ọ̀nà ya diwọ́ ẹ̀ sáwọ́ ọkà jẹ ọbẹ̀ yíò tí ó nírú sí tó sì sí tọba mọ̀ yóò béèrè pé sẹ́fowó rúlẹ̀ tó wọ́n tẹ́ fílẹ̀ kálukú sí bí a bá fẹ́ jó ẹ̀fọ̀wò lulẹ̀ ìtọ́kalẹ̀ jẹun ìwọ́lọ́fà àwọn náà ní kọ́ kú lọ ọba débi pé kòkó ẹran yàrá ẹni gbé ẹni tí ó mú ó rí àbí ọba mú àwọn ni ìlọ́kàn pẹ̀lú sàásù ìlọ́kàn pẹ̀lú kìsìmù ojúṣe dé ojúṣe tó pèrè nílé wọn ọkọ̀ tán ọlọ́mọdé oró tó filẹ̀ ó ti tán ẹ lọ sí ní ojúṣe jẹ́ lọ ṣùgbọ́n táwọn bá ti pọ̀ jù kò sí ibi tí ègbé yẹn lọ ńgbọ́ bá sì yá wọ́n bá sì ń jẹ tán wọ́n sọ fún jẹrẹ rẹwà kìsìn o tó wọ́n ló gbogbo gbogbo abalagbẹ́dá mo ti parí oúnjẹ ọwà kìsìn rẹ̀ lọ fún jẹ yín àkójọ ẹ lọ ìmájákùn bí àmì àtúbọ̀tán ni àìlèjọba lè gbé pẹ̀lú fàyàbalẹ̀ àmì àtúbọ̀tán ní sóhùn jìwà ó bẹ̀rẹ̀ láàrin ọkọ àtìyàwó aláfọkàtà síra wa àjọgbé wọ ọ̀rọ̀ wọn náà bí ọkọ ojú síta wá fẹ́ ìyàwó ló fún ìgbàdájọ́ torí kéde pàtàkì ọmọ

àtẹ̀pẹ́ ìyá àà ya bá tiẹ̀ ti fẹ́yàwó ọ̀daràn èyí tí wọ́n ìtínà tó fún ó sì ń kírun ọlọ́wà gbàmù ẹ̀ òsì tí ó fi rán tó ń fi ti ń na ẹgbẹ́ nítorí kíni torí bí wọ́n ṣe tọ́ lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn o ṣe sùúrù kọ gbà ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ fọ́kọ́ tọ́ba ti rí díẹ̀ máa ṣe ọ̀ràn lọ. ìgbàna fìtínà dé bórógbó ẹ̀fọ́ máa sí ọ lọ́dọ̀ ibi ọ̀pọ̀ ọmọ kò tó dé. ara mi àtúbọ̀tán ni kí wàá bàjẹ́ ọgbọ ayé kan àmì ìbàjẹ́ ni àbí àmì àtúbọ̀tán ayé ni. nínú ẹ̀ kéèyàn ọmọ wọrí ibi owó bá ti ń wá. mọ́tàlá fúláwà táǹsì. kówó sáti wá jẹ gbogbo ẹ gbogbo lọ jẹ́ pọ̀ àtàláyì àtàlámù jẹ gbogbo ẹ̀ gbogbo lẹ́nìkan ti jẹ́ bẹ́ẹ̀ ni ó kọ́ tó pèrè ẹ̀ ó tún ti yìí tó náà ló jẹ gbogbo ó jẹ gbogbo ó <laughs> ibi tó wọ́n bá ti wá tá a bá pé sọ́nà ni àbí àràmù ni àmì àtúbọ̀tán ni olóṣùpọ̀ láyé àwọn alìmọ́mù ń jẹ́ ọ̀nà àràmù ìjàpá wà ló ti yá jẹ́ owó mọ́sáàsì ń dàrú láàrin lìmọ́mù àti àti ládàálì ìmọ́mù ń béèrè lọ́lọ́ ìmọ́mù èlò owó ń dà lọ́wọ́ rẹ̀ ládàálì ní ibi tó 2005 náà ni owó 3000 adáná béèrè pé ah ló ti yẹ kẹ́ máa nínú aga tí ó wà lọ́wọ́ yíyá pé kò padà pé yóò sì yẹ ká rí ìfàyàbalẹ̀ nù mo máa fi ládùúgbò wa àbàbá yìí àná làá máa pè bá ní sàdúrà tọ́ra àlá ní sí wọ́n jíwó láàrin ara wọn. wọ́n yẹ kú àwọn anẹ́sùnfí mi adá ìwọ́n máa fọmọ ara àwọn níbi sáwọn pé kò sí fàyà lálẹ́ mà kálukú sáwọn wọ́n ní owó irú ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n fẹ́ nìkan fún ẹ wọ́n kó pawó kalẹ̀ lẹ́ni tó kò déwò wípé àbá àgbà tó wà ń bẹ ìbẹ̀ máa láyé gbẹ́dà ẹ̀yìn gbélé ìkẹfẹ́ ọwọ́ ẹ̀fọ́ àgbàlagbà àgbàlagbà bàbá àbárọ̀ra fowó lẹ̀ láàrin tó kọ́ alálàáfáà ni ó nígbà bàbá ó fi ojú òwe rí òun ti lọ. àǹtà àpò fún wọn wá sàdúrà sẹ́wọ̀n pa ti sọ kí ló dàsá ní aṣọ dàsá ní ẹlòmíì tó tó pè wá láàdúrà gan ọmọ ṣùgbọ́n wípé tó dúró àwọn gbà ṣe ṣùgbọ́n fún wa ọkàn fi ọkàn fi sàṣàdá sọ́dà ẹ nítorí pé ṣé ọwọ́ ẹ máa kíyèsí wá àti mi ara tiwa lèmi ọkọ ṣe é fún lọ́kàn mi pẹ̀lú olóṣèlú kí olóṣèlú bá lọ èmi tí ó jẹ tọ́dọ̀ àfáà bá ti dá aláyé ayọ́dà àyídá ọ̀dọ̀ àwọn àfáà lè sọ̀rọ̀ táyé tọ́rọ àwọn níyọ̀ táyé ọmọ fi tún ọbẹ̀ wọn tí ó dùn sí nígbà yọ̀ náà bá wá bàjẹ́ kí láti sọ yọ̀ sí àwọn olómi tí gbogbo ẹni tí nǹkan ha lọ́rùn tí ń tí bí ń sin tí ọha ha lọ́rùn lọlẹ̀ sómi ní abá wá hàyàn lọ́rùn gíláàsì. ó ti sọ ọlọ́wọ́ sànù wa kálukú ti máa jẹ ká má jẹ lọ́nà ìjẹjọ awà ní Port Harcourt lọ́dọ̀ àwọn ọmọ wọ́n ní wá bá wọn sọ̀rọ̀ lórí um, wíwá owó lọ́nà ẹ̀tọ́ àkóníkùtẹ́ tí ní wá ìdáàgá ọ̀dà mú àwọn òṣèlú ẹ̀mú bí ẹmú níṣẹ́ ìṣọ́ torí ẹni àríkí ẹ̀mú lọ sí wọ́n ti táwọn ọ̀rọ̀ mìíràn lọ́dọ̀ ti dá àwọn akọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa tá a já àfa ètí mo ṣe ní pé tí wọ́n bá ń fi oògùn dá ọmọ àyáwó kọ́bà kan kó tètè mú eré ọdún tí mo ṣe kẹ́ ọkọ́ mu lórí àwọn kọmití sẹ́yìn náà jẹ lọ́nà tó jẹ́ ìkójọ sátani sẹ́yìn jẹ́nu owó tí ẹsẹ́ tí gbogbo jàmá rán yìí bẹ́ẹ̀ ni kọmití Ramadan lecture gbogbo owó tẹ́ ẹ pa ẹbẹ́ mọ̀ pé sákan pamọ́ tẹ́ ẹni làwa kọmití ó pè é lẹ́yìn tí ìgbé àkáǹtì lọ́dọ̀ àwọn tí ẹ rán yìí aráàlú lọ́gẹ̀ẹ́. wọ́n wò ní èyí sọ́ọ́sì àmọ́lọ́lẹ́rì ọlẹ́rì para mu gbogbo gbogbo ọlẹ́rì nìkan ọmọ àti ọmọ àtàjọ wà ọmọ ìyàwó tó bá ṣe ti lókèlé ìpọn lọ mọ́lọ́lẹ́rì anábìrẹ́ nìkan tó lọ gba sàkáwá nígbà ọ̀sán ní òtún jíṣẹ́ o. kọjọ́ títí wá tí wọ́n máa ń yàn fún ètò láti máa da àwọn kásákò tí a kátó ló da àwọn tí wọ́n rán wa òun tún jí sábà nàbì ó ní tó onílọ gbà wá òun rèé wù ọba tó wá yọ̀ mí lápò pé eléyìí ni wọ́n fún mi sàfẹ́ fún bẹ́ẹ̀ ó ní wọ́n fún mi lélẹ́yìí ó tún jí sẹ́ńtì án fún ṣùgbọ́n yìí tó onílọ gbà wá rèé wọ́n ṣe wípé lànà mi dìde lọ́kùnrin mi ọkùnrin sórí mi báyìí tọ́ba ìtìrí tí kò dá ní máa ṣe bẹ́ẹ̀ bá pa àwọn èèyàn jọ ó ní ẹ wá wé mọ ọmọ ọ̀dọ̀ tá a ránṣẹ́ tọ́wọ́ sọ fún wa pé áàzà lí wàhálà ètí fún mi rè èyí tó ní lọ gbà wá rè anábìlẹ̀ nìkan nu yóò ṣe jókòó lẹ́ẹ̀dẹ́ bàbá yìí ránṣẹ́ kọ́mọ adé kọ́mọ sọ mímọ́ jẹ lọ́nà tí èsì halal àmì àtúbọ̀tán ibi àti lọ́nà nínú ẹ̀ òun ni gbogbo ìgbà tí èèyàn bá ń kọ́ ìmọ̀ yìí tí èsì torí tọrọ yóò ti pọ̀ láyé nìsín gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń kéwú tí wà ní mú èsì torí tọrọ lọ̀pọ̀lọpọ̀ fi kéwú èsì torí tọrọ torí káwà náà lè ma fi ṣiṣẹ́ owó lè dé ọjà tí èyàn bá fowó rà owó ní fi pa ẹ̀rọ ẹ̀kọ́ olẹ́lòmí fi kè ọlọ́wọ́ sàánú wa inú àmì àtúbọ̀tán òun ní gbogbo ìgbà tí àṣẹ bá dọwọ́ ìyàwó lọ́dọ̀ ọkọ tó ẹgbéyàwó nípa àṣẹ àmì àtúbọ̀tán ni tọ́wá ń gbé ṣẹ̀yẹ́ alùpùpù wọ́n kéè síbẹ̀ wọn àmì àtúbọ̀tán ni ọ̀pọ̀lọpọ̀ nítorí ìyàwó ẹ̀ ó ní òfin kíyẹ̀ mọ̀ torí ìyàwó òun ní fi ń báyẹ̀ ẹ̀ jà ànábì ní tírú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ láyé àmì àtúbọ̀tán ni nínú ẹ̀ tó tún jọ òun ìdìnnáwùlẹ̀ àsìtẹ̀kọ́ àwọn ọ̀rẹ́ ní ń gbádùn ẹ̀ àwọn ọ̀rẹ́ òun se dáadáa sí wọn wọ ìkìsọ́wùlẹ̀ àbá ọ̀dọ́ bá bẹ́ẹ̀ lóde. ọ̀tọ́jú bàbá ẹ̀ àwọn ọ̀rẹ́ sì ń dọ́dọ̀ bàbá ẹ bá mi kí ẹ bá ní kọ́rẹ́ wa o ó ṣe dáadáa sí ọ kódà ẹrù tí wọ́n wọ̀ yìí òun ló ṣètò ẹ̀ bàbá ẹ̀ lè sì wá fi ṣáì àmì àtúbọ̀tán yìí. tó bá di wípé alásùnmọ́ ọ̀rẹ́ òun láyé ń ṣe dáadáa sí tí wọn ò ṣe dáadáa sí òbí wọn mọ́ àmì àtúbọ̀tán nínú ẹ̀ onírọ́fùlẹ̀ aswat ní masáàjì táriwó bá ń gba masáàjì gan ariwo bí máa ń gba ṣọ́ọ̀ṣì kan tó ti di pé ń gba masáàjì náà tá jọ ń lu sunday pọ̀. Oh àjọ ké mbẹ́ àyíká pọ̀ àmì àtúbọ̀tán i'm ẹ̀sáfẹ́ ń ka gbogbo one thirty one tán mo lè ṣẹ̀dé ọba ní pàwọn fún àwọn náà máa ń lọ̀gá láwùjọ nǹkan tí ò ní túmọ̀ ní ẹ̀ ń ṣe tẹ́ fi ń gbé alárugẹ ìdí a máa ń lé wa bẹ̀ lánàá àwọn bàbá náà jókòó yìí bàbá ọmọ tí ń gbá bọ́ọ̀lù bàbá bọ́ọ̀lù ẹ̀ ti máa ṣe lílé ní pẹ́sẹ́ máa ṣe nílùú àwọn alọ̀gá nìsín láyé lẹ́yìn bá kàwé tọ́ka nìsín lọ́wọ́ lè mọ bọ́ọ̀lù gbájú ó sàfikì tiẹ̀ sí sẹ́gbẹ́ kan nìyẹn ìbọ́ọ̀lù ni ọlọ ẹ lọ́wọ́ gbogbo ẹni tí ń gbé léjìká láàrin èrò àwọn tí ń ṣe nǹkan tí ò nítumọ̀ òní wọn dẹni tí ń gbé léjìká láàrin tí ń gun èjìká àwọn èèyàn bí ẹni yìí àmì àtúbọ̀tá bí olórin tí ń sọ tó bí òtò tí ń kí ẹni tí èèyàn burú tí ń pè lẹ́ni rẹ̀ torí owó àwọn lónìí tẹ́ ń gbé léjìká tẹ́ ń pálé gẹ́gẹ́ àmì àtúbọ̀tán ni ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ bá ń ni gbogbo àwọn tí ọ̀yẹ́ lẹ́ni ọmọ yín jọ lọ́rùn bàbá òjòkó yóò ní tí ti ń tò ìwọ ìyàwó lọ́dún ọkọ ìyàwó ọmọ ń ẹ wá fi kẹ́sẹ̀ ti ọkọ máa ń dira àbáwùn àwọn tí bàbá kìlọ̀ fún tí wọ́n gbọ́nà àwọn lọ́wọ́ akọ́mọ ẹjọ́ ti lọ́rùn tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lára wọn ṣẹ̀kọ́ tí wọ́n kọ́ dúdú gbogbo àwọn tẹ́wọ̀n wo kíní wọn tí wọ́n ń tẹ́lẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lára wọn bẹ́ẹ̀ bá kó mẹ́wàá wọn jọ mẹ́jọ nu wọn ni òsì lẹ́ọ̀kọ́ méjì tó kù ọ̀rọ̀ rí dìda yúùtù wọlé dà kíyàwó ẹ péré lòun ṣe kọkùnrin kan máa gùn lórí ṣó o lè gbà brọ́dà. àbá lórí kan ló wọ́n bí orí ẹ̀dà lọ ẹ̀kọ́ wọlé lọ́wọ́ wà ra gbogbo ẹ̀ bàbá òjòkó yóò jòkó wọ́n ṣeré débi ìbálòpọ̀ ọlọ́kọ láya ojú yín náà wọ́n fi máa bẹ́wò ó sì kọ́mẹ́ ti ẹ̀dọ́ wò ọ̀bọ́kùnrin obóbìnrin kí a ló ṣe wọ tí gbogbo òfin ìfáìtì àwọn ọmọ ẹgbà tó ń báyà wọn láṣepọ̀ ebe ń lórí tẹlifíṣàn ka láìpù ẹjẹ́ ní nǹkan yóò yí a ama ẹjọ́kọ̀ lọ́kùnrin a omi kẹsẹ̀ẹ̀tì sí gbogbo ndị ẹjọ́kọ̀ wọ́n sì ń pẹ́ múlẹ̀ ọkùnrin ń obiri obìnrin ń bọ̀ ẹ̀sìn lọ́rẹ̀ rẹ̀ èyí lámàrí àwọn tí wá yà kẹ́ ere o o láti ẹ̀pá wa àwọn àfá ẹ̀pá wa pé gbogbo ẹ̀rọ làwọn àmọ̀ kọ àmọ̀ àwọn alásàdó àmọ́lá ọlọ́pàá náà ẹ̀dẹ́bọ̀ ọlọ́run ṣe kan gbésùn náà nẹ́bíga ọlọ́pàá náà ẹ̀dẹ́bọ̀ ìwọ náà ló tí wọ́n ti ń pọ̀fọ́ nílé wọ́n àwọn gbégún àwọn ìgbégún rẹ̀ kí a ló dé ń jọ tí eégún ìlú yín jáde tó fi gbádá òwe ọlọ́dúnkò lóde ọba ẹ̀jọ̀ máa wò régún náà wọ́n sì ń sí ọ létí ọ̀hún ọmọ rẹ̀ ti gbogbo ẹ̀ gbogbo nǹkan yìí ayé ọ̀bá mú a lóye a máa fún gbogbo gbà tọ́ba ti di pa wọn fún sáà àwọn tí ọ̀la sùn sí láwùjọ nẹ́tẹ̀ ní àpọ́nlé àwọn ẹni àsùtẹ́lákùn náà yẹ kọ́ jẹ́ ní àpọ́nlé láwùjọ ẹni yẹ̀yẹ́ ni wọ́n dà lójú àwọn èèyàn wọn ò héèlì mọ́ wọn àwọn tí ọ̀yẹ́ kó héèlì mọ́ wọn héèlì náà wọn kiri wọn gbé wọn kiri ìlú ọjọ́rí ẹ̀ ó torí ìrègbè ọlọ London ọlọ Amẹ́ríkà ọlọ ẹ bá bẹ̀rẹ̀ tí ń bá ká rọ́bà tí wọ́n fẹ́ atẹ́gùn sí awọ tí wọ́n kà fọ atẹ́gùn sí ní èèyàn mẹ́rìndínlógún bá àbí méjìdínlógún là ń lé kiri orí pápá nígbà dání àpọ́nlé sí náà lọ. ìsọfọ ọpọlọ àmì ṣùgbọ́n kì í ṣe dárájà tó dé lógún kì í ṣe stéèjì tó dé àwọn tí ọ̀lẹ́sìn ni wọ́n gbé kalẹ̀ tọ́jọ́ pé gbogbo alẹ́ ayé wọn erí ni àwàdàní àwọn ni wọ́n lè àwọn ni wọ́n gbé kalẹ̀ bá a bá fẹ́ lò á lò lónìí wọn bóyá a fẹ́ fi dárayá a ti fi dárayá tán òsìtàn kẹsẹ̀ fáwọn aṣọ ni ti pè ní ọmọ wọ́n tún ta tẹ́tẹ́ kódà mọ́ ẹsẹ̀ mọ̀ pé ìpìlẹ̀ púùlù níbi bọ́ọ̀lù ló ti bẹ̀ wọ́n ṣe kí mi ni skọ́ọ̀sì tí wọ́n máa ń tí wọ́n máa ń tí wọ́n máa ń gbá níṣẹ́ tí gbogbo Chelsea nìkan kà wá dáyé gbogbo ẹ̀ níbẹ̀ nínú ìwé púùlù yẹn tí wọ́n rọ̀gì pé ẹ̀ tó wí ni èyí kọ́ èyí lọ wí ni bọ́ọ̀lù ní lẹ́yìn tàbẹ́tẹ̀ mi ní gbogbo owó yín lọ ọlọ́sàn wa tọ́ba di wípé ń sàpọ́nlé èèyàn nítorí aburú ọwọ́ ẹ̀ akọ́dá àtúmọ̀ tán torí àbúrú ọwọ́ rẹ̀ ní ọ́fíìsì àpọ́lẹ̀ ọmọ bá àti wọ́n sùta nígbà ọba nípa ayé sọ ọtí mímu di ẹ̀tọ́ wọ́n yìí ti sọ́dà nísìn tí ọba dẹ̀tọ́ ni wọ́n ní máa sí ọtí kí ọ̀sẹ̀ni apá ẹ̀ka tí ó mú wọn lọ́tì tọ̀rẹ́tọ̀ ni lórílẹ̀-èdè wa tábà ti sọ́dẹ̀tọ́ ara mi àtúbọ̀tá yìí màá zè orí èṣù orí kíkọ́ tó ti gbáyé àmì àtúbọ̀tán ni ó ti gbáyé bá rọmọdán lọ jẹ́ gbogbo etí wọ́n balẹ̀ tàbí owó ti múná lọ ọba yá ní ìsìn wọn àjẹ́ agbádùn olóòrùn àbíkọ́ ọmọ jáde ti dúró de ọ̀tá olóòrùn ọba jáde bọ́ bá ti jáde ọgbọ́n bẹ̀rẹ̀ hàkán ó tó padà lé àti ètùtù ẹ̀ máa yà ó sì tún di tẹlifíṣàn tó ọrọ̀ àdáyé tó tó wá ń pè ìrégbè fọ́wọ́ èèyàn lórí orí tó ọrọ̀ ara gẹ̀gẹ́gẹ́ tó ń gba sí ìdíwó fún ọ àwọn èèyàn sì wòrán wòrán wòrán wọn bàtí ẹ bẹ́ẹ̀ ní ọkọ̀ gbogbo ojú títì náà ti tó eré sí nísìnyí àbí àtúbọ̀tán ni ó ẹ̀yin náà ń gbọ́ o àwa náà wà lára ẹni tí ń ṣe o ọlọ́wọ́ sáà ní wa o. tọ́ba dàsìkò kan tátùbọ̀tà ayé bá súnmọ́ ẹlòmí ò jí láàárọ̀ kílé o tó sún ló ti di kèfèrí ilé ó sọ ẹlòmí múmìnì kílé ò tó má ló ti di kèfèrí irú àgbà àtúbọ̀tán olùpẹ́ pé mọ́sáàsì ògiri ẹ̀ láàmà tọ́jú ń tà ń gbénú ẹ̀ ṣe àdìtọ́jú ẹ̀ lónìí ògiri mọ́sáàsì là ń tọ́jú ìtàǹkì inú ẹ̀ ṣe àtọ́jú ẹ̀ mẹ́já múnú tàràwì táǹkì lọ ní ìsìn bàbá mi kí lè mọ́mọ́ tó bẹ̀rẹ̀ wọ́n ti máa sọ fún pé ẹ̀wọ́n mú wa jẹ́bà ni jẹ́bà ni jẹ́bà ni jẹ́bà ni gẹ́gẹ́ bí lẹ́nu wàlú jẹ́bà wọ́n ẹ̀sẹ̀ mọ́ ni wọ́n á béèrè ìgbà kí ni ẹ wọn ti aṣọ fún pé jẹ bàlẹ yóò ti yé pé àyà kéke pépé tí o pọ òun ni kọ́ máa fi lé yìí wọn ni tùmọ̀ jẹ bàlẹ jẹ bàlẹ káwọn bá dùn pẹ́. mẹ́wàá tó wúwo ti parí. kọ́sí náà àìmọ̀ tí ẹni ẹ ṣe mọ́sáàsì ni ebi tàrà wí ní ẹ̀pẹ̀ tó bá lè ojókòó irú àti sinmi ni ẹ̀rí bẹ́ẹ̀ ti ń kiri àwọn tó kọ́ omi kalẹ̀ lọ. bó bẹ́ẹ̀ bá jẹ́ omú abẹ́sí lọ́ọ̀ ní tara àwọn náà jọ máa ń tara wọn bí ẹlòmíì tara ẹ̀ débi pé mọ̀ máa ń sọ náà àwọn tá a máa suna ṣe di àyà súnà pé wọn súnà lé wa bọ́dá mọ̀ta ni oníwọ́n fi ń kí nílé kí ni bàbá ń súnà ọmọ tó o sì fi tí ti di kùránù kì kò sì kí mọ́dé àbàtálì jẹ́jẹ́ kókó ládá lọlé kọ́lọ̀ abátọ́ àtọwò lè kí mọ́dé àbàtálì lọ́ba padà lé lọ́sùn lọ́ fi késẹ́tì wọn wò késẹ́tì afanẹ́tì àlù ni mùsùlùmí náà kálù mùsùlùmí sí wà àtàwọn tẹ́ wà mọ́sáàsì ní akẹ́ mọ́dé àbàtálì sẹ́ jọra yín ẹ jọra yín torí mọ́dé àbàtálì tí wọ́n kí ayé àlùkùránù mi lórí ara fífọ̀ kan wọ́n gbà ládá mẹ́wàá mẹ́wàá tá sọ fún ọkọ ó lè má pọ̀ àwọn tí wọ́n fọ́ dídí alukuraanu ké alukuraanu làwọn náà ké sọ́wájú ọ̀wọ́ tó òkè kankan òkè ara ìpẹ́ àmọ́ tí wọ́n se mọ́sáàsì mọ́ akànkò lọ́dà là ń tọ́jú ẹ̀ àtọ́jú tá a fún sínú ẹ̀ àlétò fún mọ́sáàsì kákìrún sọ kájáde ọ̀sán kọ̀sáàtò èbí kan ń ṣe nísìnyí òsínmi ètò tó la tó fẹ́ táwọn ọmọ jàmá yìí tí wọ́n fi gbẹ́sẹ̀ wọn yé ìwọ àfá alágbájá ìwọ ọmọjọ́ àlàrúbà ìwọ máa sàlàyé fíkìú fa ìwọ àfá alágbájá ìwọ mújọ thursday máa sàlàyé àdísì ànẹ́bí fa ìwọ àfá alágbájá ìwọ mújọ báyìí ìwọ máa sa ọ̀rọ̀ tafsir al-Qur'an fa irọ́ nípa akámọ́jọ́ kan bá ṣe túgbà náà àwọn ìyá yìí lámùjútó ọjọ́ kẹta alámúta alábìsẹ̀ kankan àwọn náà sì gbà mí ìgbàanú yìí ti ń dùn bẹ́ẹ̀ bá fẹ́ tún ní aṣọ fún ọmọ yín ọlọ́run ní àmú lórí rẹ̀ ọlọ́run ọba yóò jẹ́ káwọn ọmọ náà yára kó sì máa tún gbà mí wù máa tún gbà mí wọ́n tún gbà mí. Hmm. pàtàkì àwọn èèyàn wọ̀nyí jẹ́ ń wá gbogbo ọlọ́run obìnrin lè rí pa bó kéré sọ̀rọ̀ mọ́tà sí wa yóò ṣe wa ikọ̀ dá ọ̀pọ̀ wa lé a sì lọ́mọ olówó kàkàkàkà ó yẹ ká àwọn àfa kàkàkà ta ní sáà fọ́nṣẹ́ bí wọ́n ṣe tún ẹ̀mí wọn ṣe tọ́ba ti di wípé ìtọ́jú bọ́dì mọ́sáàsì nìkan la mójútó àmójútó ẹ̀mí àwọn èèyàn bẹ́ẹ̀ àpẹẹrẹ àtúbọ̀tán ebi kí mo wí ànábìrì o aláàbò ọba kì í dáná bẹ́rẹ̀ bàbá wa olóko ní sí wọ́n ní kálágbó àwọn bọ́ta kó lu àtò pé látọ̀lá lọ àgbọ̀dọ̀ lọ́mọ kankan tí wọ́n máa rin òwò má nínú ìlú wa yìí a bá ṣerú ẹ̀ ọmọ tí ó ní òwò sí ní a fi ń pa àwọn ọba ní sùlùtọ́ọ̀nù láì àzílù láì fìlà àrùtì òbí ọlọ́run orí ilẹ̀ ayé òun làwọn kọ̀sákọ̀ọ́lẹ̀ ní ìsìláàmù tó ní kéèyàn mẹ́jọba kò sí ìdí ìsìláàmù ọkà sọ fún bani wípé aslim tẹsílẹ̀m gbogbo tọ́lọ̀ ń ṣe fún ọláyè tó wà jọ ẹ̀lẹ̀ fọlọ́ máa fi sí lọ́lọ́ kí wọn náà ó lè là yóò tí kan lọ́wọ́ àjẹráka mọ̀nàmọ́tẹ́ nítorí bí máa kọ sáwọn ọba ni tọ́ba ti fọlọ́ lọ́lọ́wọ́ fọ́ láàrin ẹ̀mẹ́lò ẹ̀mẹ́jì ọ́n gbádùn láyé ó tún gbádùn jọ gbèrè àkíyàmù tánà bí máa rán sáwọn ọba ni tí àbá olóko bá kéde ní ìsìn pé ọmọ kankan agbọ́dọ̀ ní orí òun lọ́sẹ̀ tẹ́ fi dá nígbà tí àgbọn ṣe ń jò ní wọn bí yẹn dá ọlọ́kọ̀ jẹ ní pánu yà ara wọn tó fẹ́ fi pò túlé ayé ṣe mọ́ni àwọn tí wọ́n wọ́n àwọn táwọn náà fẹ́ fi pò jẹun táwọn náà fẹ́ fi pò jẹ́ èèyàn tí wọ́n fẹ́ fi ṣe gbajúmọ̀ àwọn ni wọ́n wà ń pò kèé sàwọn tí wọ́n fẹ́ fi pò fi ra yé lọ tí wọ́n fẹ́ fi túlẹ̀ ayé àwọn èèyàn ṣe. ọ̀gá wa ti bí mo ti wá ọgbẹ́ gbẹ̀ẹ́sẹ̀ kan fẹ́ẹ́sẹ̀ kan bẹ̀rẹ̀ kò jẹ́ débi kan tẹ́ fi yí i rẹ̀ káwọn ọlọ́pàá sọ́jà bẹ̀ wọ́n máa sá wọ́n máa mú wọn wọ́n máa jẹ wọ́n yà àwọn ti dáná fún àwọn ọmọ wọlé àtẹnuwọ́ àṣìṣe tó ń ṣe ni wípé ẹni tá a pè ó tú ẹni tí ó fún yàn lẹ́kùn wọ̀ tọ̀wọ́n ẹ̀ láwò àwọn tí ó gbèrú sẹ́wọ̀n fún yọ kọ̀kọ́ ní orientation táwọn náà gbà àwọn tí ọ̀gbọ́n orientation kankan ìlọ́niwọ́ lọ tún kàṣe wọ́n ṣe mọ́tẹ̀ àgọ́ bàkàjẹ́ àdáwà bàkàjẹ́ lébi ìwé tiwa kò gbèrú ní ìsẹ́ni àfẹ́kúrò ẹ̀mọ́ mm-hmm. bó ṣe wù kálukú làwọn ọmọ tún rìn kiri àti nǹkan míì tó kún tí lè máa sọ lórí atẹ́kùn níjọ́ náà bá lè mèrè ọjọ́ rírà mo lè sọ fún un torí aṣáájú ẹni àpọ́nlé ni ipò tí wọ́n sì wà ipò ká máa ṣàdúrà fún ẹni kọ́lọ́wọ́ máa kún àmà sí ètò nú ẹ̀sìn náà wọn náà múlẹ̀ ní masáàsì léyìí ẹlòmíì jọ bá kàdísì kan barabara tọ́ba yàtọ̀ ń sí tí mọ́ mú un ṣe nígbà náà dáwọ́ àgbáyé bàbá mà kò ní wá sí. ní ọ̀bà wa máa kọ̀ndẹ́mù tí wọ́n ń ṣe wọ́n èyí ṣẹ̀ṣẹ̀ bá. ẹ̀yọ̀ kan tó ṣe nùtọ̀ bàbá máa mú tó lè pàdé ọ̀rọ̀ tó ṣe mí mọ́ mọ́sáàsì kéṣe tó gbó àwọn adúlọ́ ṣe pé ètò ṣéńjò ni ọmọ tó fi dáhùn ní mọ́sáàsì lọ́wọ́ náà lọ kọ́ mọ́sáàsì lé bàbá rẹ lọ lọ́ lọ́ ṣe wá sí ilé ìfẹ́ kèsì pọ́ àwọn àdàmọ́sá sí kúlẹ̀ lórí. ẹni àpọ́nlé làwọn ẹni àdìsáájú tó bá fẹ́ tún kan ṣe ládàbí lè yóò fi tún ṣe lọ́dọ̀ wọn. kèsì pọ́ kèsì pọ́ wà á máa yẹ̀yẹ́ wọn lójú àwọn tí wọ́n darí àwọn náà nígbà fọ́ tọrọ fẹ́ dàjọ́ fún wọn lọ́nu ọ̀fọ̀njọ́ kò nígbà ṣùgbọ́n bá lọ bá bàbá rẹ̀ àbábá mi gbogbo kété ẹ̀kọ́ wa náà ni kí ni ìmọ̀tì ẹ̀ní kí n wá fi

jẹun ìyàgbóbà ọ̀pọ̀ ló lásọ lọ́bá ti di àtúbọ̀tá ayé é ti ṣàrù ní kútùbù tíra ọ̀pọ̀ láyé gẹ́rà al-Qur'an àjọ̀fà al-Qur'an ó ti pọ̀ láyé nìsí o mo ní dísìkì kan tíra tí ó wà nú ẹ̀ ètọ́kẹ́yìn nínú mọ́kítàbà shamila hmm. tíra nù rẹ̀ tí ó bá jẹ́ wá ọ̀rẹ́dà òkìní kan thousand ló kọ tí a yóò tàbí jù bẹ́ẹ̀ lọ omi kan ti jáde tó jù bẹ́ẹ̀ lọ nítorí àti mẹ́láyé kìtẹ́ tẹ́lẹ̀ sáré kùránù ẹlòmí bẹ́ẹ̀ tíra kan bẹ́ẹ̀ tí mo rántí tafsiru ni tafsiru jẹlẹlẹ jawahir seventy five ní fọ́lọ́mù ẹ̀ seventy five onífọ́lù rẹ̀ nígbà tó ṣe rẹ̀ yọkàn tọ́ba ti di pé tí a pọ̀ láyé bẹ́ẹ̀ ara mi àtúbọ̀tán ni torí ká lùkọ́ kàn máa kọ tiẹ̀ náà ni pẹ̀lú mi ìbá sùtọ̀ lálà yọ ọkọ̀ tí a ẹlòmí bá tún ṣe bọ́ọ̀rọ̀ ọlọ́ni lórí ọba máa lú lọ tí a kan bẹ̀ táà fún àwa tí wọ́n máa ń wọ́n lẹ́nu tí oní ó ṣe tí a oníwọ́wọ́ àgbà kálímà tí ẹnìkan kú wọ́n ṣe wá àsìkò lóhùn méjì nínú tí a náà lọ́wọ́ wàbà áza àdúgbò fèèlì ọmọlóògùn ọ̀rá pálápálá olù àwọ̀ àmàlà méjì bànáàlà òjànà tẹ̀yìn ọlọ́wọ́ fi bá yóò fi kọ́ àdìjánà méjì fún òun lébílà dúníyà mara tẹ̀yìn kálìjánà kọ̀kọ́ dàbí ilé ayé kọ̀ọ̀kan nílọ̀kọ́ méjì nítorí àwọ̀ àmàlà méjì tí wọ́n ń lò ó ti wà lóun tí a tí a tí a bá ti kọ̀ láyé àmì àtúbọ̀tán ni tọ̀rọ̀ fún yẹn ni wọ́n máa sọnù nínú àwọn ọ̀rọ̀ mi tí èso dodo ṣùgbọ́n mo ti rí pé kọ́nù tí a òun náà máa gbé kiri gbà tí a lọ́wọ́ tó bá dà túbọ̀ tá yé ìlìtìmọ́sùn ẹ̀lì indus alasọ́ọ̀gì àwọn èèyàn máa wá ìmọ̀ àwọn kiri lọ́dọ̀ àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ àfa àwọn àfa kéékèèké àwọn àgbààgbà àfa wọn ò lè lásù sí lọ́dọ̀ àwọn èèyàn ara mi àtúbọ̀ tá yé nínú ọ̀nà tí yẹn sì gba àwa mà wọn ò gbà kí kódà ń pilẹ̀ sáré fún ibi tí màmí ẹ̀ ṣètò ni ọmọ ẹ̀kẹ́ wọn àfẹ́kọ́ fàgájókòó kọ́ máa ṣe fatiwa ní ogbà àwọn tó lọ olójú àwọn tó dórí wọn kéré tí wọ́n fi ṣe fatiwa Ìmáàmù Ṣáfì wọn làbẹ́ ẹ̀ títọ́jọ́ méje ǹjẹ́ sì ti máa láàrin tó dá bùkọ́lí àbùkọ́lí àbí tí Ṣáfì ọ̀bá fojú rí ní òdìbò lọ́pọ̀lọ́ tí ọ̀sẹ̀ ní ìdí àlọ́ jókòó ha bí mo ṣe pé lọ́yìn tó bá ti wò ó ẹgbẹ́ ọkà yọkà tójú ẹ̀ bá ti lè rí ó ti dóná ọpọlọ. nígbà ọ̀dọ́dọ̀ mọ́mú màlìkì tọ́fẹ́ kíkọ́ àtà lọ́dọ̀ ẹ̀ tí màlìkì pé tí a fún kó ṣe wọ́n lọ báyìí ó ti dá tí a padà tó ti hà tí a tó ní yọ ọdún tí mo kọ́ ó ti hà tán wọ́n kà fún ní gbà kó káyé bá ti á jẹ́ pé àwọn àṣà gẹ́gbẹ́ ti pọ̀ láyé nìta àmì ò ti yọ ní a fi dúró ó wà sí àgbáyé tábìlì náà lọ dájẹ́ lẹ́ gbogbo àwọn bàbá gbogbo oyè tí àwọn bàbá gan ọgbà ní kálukú sọ rẹ̀ nísìn nǹkan ọ̀sẹ̀ tó fẹ́ tẹríba lábẹ́ àwọn bàbá mi àti ìtúkáyé kódà bí agbábọ̀ tàbí mo ti sọ́dọ̀ rẹ̀ yẹ pé gbogbo mọ́sáàsì àtàgbọ̀dọ̀ sí tàbí náà tàbísírù tá a máa ń wo kéèyàn ọmọ tó lè yanu àwọn àfẹ́ẹ̀sì ga ìmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún náà ní mọ̀fásìlì ọgbọ̀n ìmọ̀ mú pé ó lọ́gbọ́dọ̀ mà dáadáa kéèyàn ó tó lè mọ́ kó wọ́n sì tàbísírù ṣùgbọ́n ní ìsìn àti sọ di yẹ́rìyẹ́ ẹlòmí bá ti ké wúrúwúrú ní ìsìn bí wọ́n pè dá sí ọ̀gá ọ̀dà alẹ̀ ládùúgbò wọn lọ́mọ pàwọn ẹ̀lẹ́gbẹ̀ẹ́ jájọ́ kọ̀tà sí wọn kò lè tó báyìí tí mo bá débẹ̀ ní wípé bí mo bá ti di páwọn mékéèkéèké òun ni wọ́n gba ojúmọ̀ máwọn àgbààgbà lọ àpẹẹrẹ àtúbọ̀tán ayé kakọ́ rúbu zama tọ́ba ti di wípé pásìkò súnmọ́ra ẹ̀wùsì tí lè má di sí tẹ̀sífẹ́ súnmọ́ra ara mi àtúbọ̀tán ni. tọ́ba ti di wípé mahar níta fi ń sanwó orílẹ̀-èdè obìnrin ọ̀wọ́n ara mi àtúbọ̀tán ni bẹ́ẹ̀ náà ni takọ́rùbùlẹ̀ àsùwàkì tọ́jú ọba ti jìnà síra wọn pọ̀ ọjà nnáka mbẹ wọn nnáka mi tí ara pẹrẹ àtúbọ̀tá ayé tọ́ba tó di wípé tàdáfò náà ala imama ìsọ̀láàtì táwọn èèyàn bá ti ń jà sí ipò lè máa mú èmi ní màá ṣáájú èmi ní jẹ̀lẹ̀ máa mú ó ti wípé ilé wa lọ́gà lè yí kọ́ ẹgbẹ́ lọ sí bọ́ọ̀lù àwọn alájẹ́rí àwọn tó àràfẹ́ àti mọ̀tayé ipò mọ́mù ga àwọn èèyàn máa ń sá fún ní àti kẹjú ìmọ̀mù mi ọjẹ́ àtàpàkó rẹ̀ dé mọ̀ níjọ́ àlejò àmà kí a máa tẹ́rí sí sí torí tí jẹ́jẹ̀ mọ́ èsè kan tí èèyàn fún wọn tẹ́rí sí bàbá tún yóò bá gan ìjàkújà ní jẹ́ jàmá ìjàm ìjàm àti tọ́da àti tí ọ̀dà tẹ́ jàmọ̀ oníjẹ́ jàmá àti máa mọ́ kí wọn. ẹ bá ti gbọ́ wókè aláwà kí bá rú gbogbo wọn wọ́n wá jọ lé lórí àbíwájú kọ́ wa wọ́n dá jọ lé lórí ó kù ẹnu lá ó kù bí ó sì yẹjú àwọn àjọ ọ̀rọ̀ tọ́ba ti á di pé kò làwọn èèyàn wá ń dùn lẹ́ńsárí ẹ̀ àtúbọ̀tá yìí. tí a ń padà wọn lè lórí àpẹẹrẹ àtúbọ̀tán ni o nínú àpẹẹrẹ àtúbọ̀tán kẹsìlá tó lè kásì tí ti pọ̀ láyé ó yìí ti pọ̀ gbogbo irọ́ la fi ń ṣe nìsí irọ́ ni wáàsí gbogbo ẹni tí ń wí bàbá wa kan bẹ wá ní ẹnu gbogbo wa lé bébèbè lérí irọ́ ẹnu gbogbo wa lé bébè lérí irọ́ òfin ẹ̀sìn ń bẹ̀ nílẹ̀ ta òòlù àdéhùn má lòfin òtún bá ń sá. lórí irọ́ òfin ẹ̀sìn ń bẹ̀ nílẹ̀ ta òòlù àdéhùn má lòfin òtún banza wá àṣínú máa nù ṣe kíláàsì kọ́ máa wí ṣùgbọ́n nílò bàbá bákàlùkù á rí pé sífọ̀ òun ni tó bá ti dàbá yẹn àpẹẹrẹ àtúbọ̀tá yìí ni nínú ẹ̀ nínú àwọn àwọn èyí tí mo ti ń sọ yẹn èyí tí ò tí ì ṣẹlẹ̀ ọ̀fẹ́ sí. Si nínú àmì kéékèèké bàbá kàákà tó ti fọ́ tó ti ń ṣẹlẹ̀ kẹsàn-án tó ti sáà kílé ọmọ àmì ọmọ àmì ọ̀sẹ̀lẹ̀ ọ̀dọ́ wa mi lónìí máa ti ṣẹlẹ̀ nínú àmì ní kẹsàn-án tó ti sáà obìnrin ọ̀pọ̀jọ obìnrin ọkùnrin ọ̀pọ̀jọ ọkùnrin lọ àbí òtí máa ṣẹlẹ̀ obìnrin lọ́pọ̀ ìyàwó ọkùnrin lọ bẹ́ẹ̀ jẹ́ fún ọ̀pọ̀jọ alọ́jọ́gbé lọ́dún yìí àmọ́ tó dé program pọ̀ wọ́n ti bá sàlátù rí lọ ọlọ́wọ́ gbàdúrà wa tọ́ba ti di pọ̀ ju ọkùnrin lọ àmì àtúbọ̀tání ìdámẹ́mì tí wọ́n kọ́ wọ́n sànú àwọn àbáwò onígbọ̀ ọba ní pé ákùnrin kú jíra alákìrá àti kùrán dáńké kùrán dáńkó wọlé lórí ara mi àtúbọ̀tání bọ́bá ti súra kàlákì iye owó tiẹ̀ rẹ̀ iye owó tá a gbà bẹ́ẹ̀ tọ́ba sì yàṣẹ ẹyọ kan ní owó ní tọ́ba ti di máa dà báyẹn àmì àtúbọ̀tán èmi kí mo wúlò àlájú mi tí ó ṣiṣẹ́ láti fọ́lọ́ ọmọ kí yóò mọ̀ tó sà ẹlòmíì tó ń dá fún fìtínà ẹni tó wá bá tó pè ọ́ lè yan rí wípé àfáàrí ẹni rẹ ni kọ́sàdúrà fún mi ní tí ṣe gan o tún ní ṣe torí kó lè gbàtọ́ pé ẹnìkan ọlọ́bẹ́ àbá àkànpé kọ́bọ̀n sàdúrà lọ́bá láwọn bá ṣe onílòrù àwọn ó ṣe nígbà olóòrù lọ́bá lóun náà gbọ́dọ̀ jókòó oníjókòó sáré lọ́bá bẹ̀rẹ̀ àdúrà lọ́bá gbé àkùrá onígbélérí torí kìnnì tí wọ́n lọ gbàdúrà rẹ̀ ọba ló gbé lórí ọba gbé lórí ránà gbọ́dọ̀ jábọ́ ọba jábọ́ ọyàwó nínú ọjọ́ jábọ́ ọba yà ọba rẹ̀ jùmọ̀ ọba kalẹ̀ ọba wà kùránù lè rí ìṣẹ́bìsì kìrìtà pàápìlẹ̀ olùyóòsùn ọ̀rọ̀ wà sún àwọn ọmọ bá sàdúrà lóòrùn náà wá jókòó kọmọ sùn lòun fi gbé kùránù ká lórí mú ọba ìsọ fún pé tó bá bọ́ lórí ẹ̀yọ́ ìyá wèrè kọ̀jẹ́sùn lọ débi pé kọ́kọ́ abẹ́ àtúbọ̀tá kí ló tún kakọ́ kó sí fìtínà tí wọ́n lọ́gbàdúrà ọlọ́run ẹ̀ tí wọ́n gbọ́ sọ fún kò kọ́ fìtínà tó bá tọ́lọ́ bá fẹ́ mú ọtọ́ pínpín wa tọ́lọ́ fẹ́ kọ́ ẹni tábìlì àrẹ ọgbà ló wọ̀ bẹ́ẹ̀ sí. ṣé fi ń gbójú pò mí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ń ṣe níbi gbàdúrà wa sáadá débẹ̀ lọ́dọ̀ lọ́nà ọlọ́wọ́ wa nílò ànábì ń wí ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí a nìsí kówó pọ́pọ̀ ìsìnfàdà tó máa ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wá sí owó ti pọ̀ àlùbáríkà ni ó sí láre àlùbáríkà ni ó sí àwa ìgbà tá a kéré ipò owó lálùbáríkà àwa gan gbọ́n ju gbà díẹ̀ jù sí lọ mọ́rántí scholarship tó mọ́ kọ́ níláyé níbi kéwò káyọ̀ òní mo ti ní ìlú owó tíkẹ́ẹ̀tì aláàbọ̀ òun ní èrí tí n fi lọ káyọ̀ ẹ̀wà mi léèrè pé olówó aláàbọ̀ jọ́nà one thousand seven hundred and seventy seven ní tí ọ̀fẹ́ ẹni tó ju lápò níjó kó wáyé yóò kéré ní owó tẹ̀yàn kàmù jáde pé àyè máa fi túmọ̀ lọ ó lè jẹ mọ́ gbogbo family mi àwọn àti one thousand owó ti ṣe kíni ó ti pọ̀ ó lè yóò bẹ̀rẹ̀ tíkẹ́ẹ̀tì lọ fi pọ̀ bẹ́ẹ̀ bá lè kó kẹ́ńtì sí láti bí ìyẹ̀gbọ́dọ̀ ó

Oyi ti ṣẹlẹ̀ lásìkò tiwa wọ́n ní ìkìrájò là áàrùn kò zuwa gbogbo káńsù ọlọ́run lọ́rọ̀ lẹ́bi ti sẹ́ onígbọ́bá yá ilẹ̀ ọ máa ajé tí bẹ́ẹ̀wẹ̀ yóò máa pọ̀ fáwọn tí o ti pọ̀ fa àti wa petrol àwa gold àwa aluminium àwa gbogbo nǹkan láti mú jáde bá a ṣe tún rí ti ń pọ̀ sí àbí àtúkọ̀tà ti onítọ́bá yá òjò ọmọ àrọ̀ sójú ó rọ̀ ní ìsìn àfihàn ìgbàdo tọ́bá dásìkò kan yọ́ máa rọ̀ kò ka lè wùkà kàá lè wùkà òjò sì máa rọ̀ wọ́n máa gbé nǹkan kò ní wù ọjọ́ kò sí ìṣẹ̀lẹ̀ àbí àdúrà mẹ́lẹ̀ jẹ́ tó wáyà orí ọjọ́ ti lọ. ẹnu èyí tá a wí ọlọ́run kọ́ falọ̀ bárkà sí kí ọ sàánú ẹni kọ̀ọ̀kan wa ó sì wá lẹ́rú tí ó máa ń gbé ẹ̀sìn rẹ̀ tí ó máa gbé sá ìdí àtúbọ̀tán يا لما ساعة وما باي سواجه اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فقس الكويب بعلم وليها bá dàrọ̀. bàbá àǹtàbá mọ́ fi kúlẹ̀ láàrin bí nábì yìí àbíṣẹ́ nígbà náà ní màkà ọmọ tí wọ́n mọ orí kìdá akọ́ nípa àbáwọ̀ sí lọ sọ́ọ́ ìbí òní mọ́. barakallahu fik. ẹ̀rọ bàbá ẹ̀rọ bàbá ẹ̀kú àtàrọ̀ lọ́jọ́ àdìpẹ́ ẹ̀kú. alhamdulillah. Ini kalau sesuai dasar Allah khairan Jazakumullahu khairan. Táwọn ilé ẹ̀kan sí i. Jazakumullahu khairan. Ayọ̀ ẹ̀jẹ̀ sá. Adúgbò fọlọ́. Bá tí ó ní kí Ramadan ti lẹ́tọ̀ ti lè ó bẹ̀rẹ̀ níbi tí a ti bẹ̀rẹ̀ àti tí ó dé lónìí lọ́nà àdúgbò fún wọn. Àti àwọn sọ́ọ̀sọ̀ wa wọ́n ti bá àìwọ́pù sí agbọ́mọ́gbà lókù tó yẹ kápẹ́ wọn nìkan nìkan. ìyá ti wí yẹn ní múlò rẹ̀ kí wọ́n máa ṣe àkójọ ìṣẹ́yìn lọ olókù. abẹ́bẹ́ a fi àyè rẹ̀ fún